àlejò kádàrá o ìpínlẹ̀ bá wáyé orí ló ní ṣe kádàrá ò dọ́gba àyànmọ́ ò papọ̀ onísùúrù sùúrù ló ń jogún ayé ẹ jẹ́ àgbéjẹ́ fún rí o torí lẹ́yìn yẹn dẹ́gbẹ̀ẹ́ wá lẹ́yìn yẹn dẹ́gbẹ̀ẹ́ wá o ẹ̀ẹ́dẹ́gbùṣe ló kù o ẹni ò gbà fún kádàrá irú wọn ló ń gbà fún kodoro. àlejò àlejò kádàrá o àlejò kádàrá o. ìpínlẹ̀ bá wáyé orí lọ ní ṣọ́gun wáyé. ìyẹn àjòkò. òkèlè àkọ́bù ìmọ̀ ìràwọ̀n ọbẹ̀ ìyàn àkọ́bù ìyẹn kì í ráhùn omi ọmọ nìyí ọmọ nídẹ ọmọ láṣọ ọmọ ládé orí o ọlọ́mọ ló láyé èè eh, eh. báládì ò sí nílé ọmọ wọn ni yóò jogún ẹ̀bùn. Èdùà kó jẹ́ n rí tèmi gbẹ́jọ́. Èdùà lẹ́mi tèmi gbẹ́jọ́. Àlejò kádàrá o. Ìpín làbá wáyé orí ló ní ṣe. Ìpín làbá wáyé orí ló ní ṣe. Àyọ̀mọ́ táyọ̀ papọ̀ mo sì kẹ́yìn dé. Lójú ogun ayé. Àjogún ayé. Ẹ jẹ́ àgbẹ̀jẹ̀. mo rílẹ̀ mo rọ́dẹ ìyẹn kì í jẹun àwùjọ tì o ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sàn ju ọ̀rá gbò ká hùwà pẹ̀lẹ́ kábùjá má bá dàbò pẹ́ wọ́n wà lọ́wọ́. lájẹ́ láyé inú ọ̀rọ̀ wọn jẹ́ lájẹ́ láyé wọ́n fi ṣe máa sọ lọ́rọ̀ yẹn fún mi wọ́n fi ṣe máa sọ lọ́rọ̀ yẹn fún mi. Ah, ìwọ náà lè fún wọn ní nǹkan tó fẹ́ nà. kí ni nǹkan tó fẹ́ nǹkan tí mọ́mí yẹn fẹ́ gangan ni ò yé mi. Ah, kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà rántí eh. o rántí mo state condition mi kó tó di pé mo fẹ́ rárá. and your condition was met before you married me. owó dà eh? ọmọ tó fi bí dà ó dáhùn mi lóhùn náà tó rọrùn sọ́ọ̀sì ó sọ filifili ó sọ filifili conditions fún wa bẹ́ẹ̀ ọmọ tó fi bí dà. ṣẹ́nu mi dùn bí oyún yẹn ṣe jábọ̀ ni. i don't care. ṣẹ́nu mi dùn náà àbẹ́mi ni mo sọ mọ́. láàrin èmi àtẹ̀mí tiẹ̀ ṣọ́ọ̀pù bóyá olóyún lóòótọ́ gọ̀ọ́sẹ̀. oh yes. lẹ́nu ẹ̀ sórí mo lóyún o mi ò lóyún o sórí inú lẹ́yìn sórí inú lẹ́yìn ajọ́ máa kú pọ̀ ni. kò sí wàhálà. ajọ́ tó máa kú pọ̀ ni. pariwo pariwo tó ń pa yẹn kò interest mi rárá hmm. èmi kò fẹ́ sọ fún ẹni tí ọdún yìí bá kulẹ̀ tọkọ tó lóyún <laughs> ah, nǹkan tó máa hápùn ò ní dáa. kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. lọ́wọ́ oh. kò sí nǹkan kò bẹ́ẹ̀ èmi ò rírú ẹ̀. you can't do nothing. kọ́ máa sọ fún obìnrin pé kò lóyún látàárọ̀ dálẹ́ rí ó yẹ kó jókòó kó máa sunkún ní wọ́n ṣe. ojú òsì ìwọ tó jọkùnrin nígbà tí ìyẹn jábọ̀ ìwọ ṣẹ̀ṣẹ̀ mi ìwọ ṣẹ̀ṣẹ̀ mi gbọ́mọ́ mi náà wọ́n ṣẹ̀ṣẹ̀ mi. màá sọ fún ẹ pé mo wà ókè màá lọ ṣe ń ta. wọ́n bí ṣẹlẹ̀ sí ẹ. kí ló ṣe ọkọ ẹ̀ńkọ́ ọkọ ẹ̀ńkọ́ ọkọ ẹ̀ńkọ́ sẹ̀. dọ́lápọ̀ ti fẹ́ fẹ́ yàwó mi and he has given me to the end of this year to conceal yes. else what. he will take another wife that will bear him children. <laughs> fẹ́ràn mi tẹ̀mí ọlọ́run rí ni. wọ́n tó pé ṣe ń ṣe ẹ báyìí tó lọ lọ́run ṣé wọ́n lọ lọ́run ni ṣé wọ́n lọ lọ́run ni at least you're trying your best ẹ eh? ó ṣáà kì í ṣọ lọ́run ọba. jẹ́sí ló ṣe mọ̀ pé mi ò bímọ. do you know what it's okay it's okay sorry kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ò lè gbà ṣe ti yẹ má jẹ́ kí lè dá ẹ̀rú rárá o a máa nǹkan ṣe sí ẹni ògbà fún kádàrá. jà lọ jà lọ mi lé jà lọ mi lé jà lọ mi lé. ọmọmi ọ̀rọ̀ tó ṣáà sọ kalẹ̀ ó pọ̀ ó pọ̀ ó kékékékékéké ó sọ gbogbo ẹ̀ bọ̀ eléyìí tó ṣe kókó tí mo dì mú òun ní pé kí ni nǹkan tá a lè bá òun ṣe ọgbọ́n la lè bá òun dá pé irú ìrànlọ́wọ́ la lè ṣe fóun tí um, ọkọ òun ò fi ní wojú obìnrin míì níta tí ó dẹ̀ fi ní fẹ́yàwó mi yọ̀ wọ́n rí. ọmọ kí lára fi bàdà òun ni kó yẹra ẹ̀ wo òun ló máa mọ ohun tó ń ṣe fọ́kọ ẹ̀ tó ń bọ́kọ ẹ̀ nú tọ́kọ ẹ̀ fi wá ronú wípé òun fẹ́ máa wojú obìnrin míì níta torí téèyàn bá ń wà tí ò dá sọ́kọ ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ lọkùnrin ọkùnrin mi lè wò wípé òun máa máa bá wí òun máa máa nù èmi àdé máa wò pé ó dáa mo mọ ibi tí màá ti fìyà jẹ ọ̀dọ̀ obìnrin mi nígbà bá rí mi tí mò ń wojú obìnrin mi afẹ́ ẹ̀kú afẹ́ ẹ̀la ṣùgbọ́n òun kankan fúnra rẹ̀ kó wo ibi tóun gbà ṣe ọkọ ẹ̀ kó ṣe àtúnṣe kó fojú ọkọ ẹ̀ mọ́ra ni kó yẹra ẹ̀ wò wípé kí ni mò ń ṣe tínú fi ń bọ́kọ mi tọkọ mi fi ń wò ta tí ò ríran rí mi dáadáa tó ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí ẹ̀hẹ́ òkè o ọ̀nà yìí ni kí n gbà bó ṣe yẹ kó ṣe nìyẹn òun ni kó yẹra ẹ̀wò ìwà tó bá wù torí pé ń bọkọ ẹnu kó yí padà kó máa hùwà tó dáa kó dẹ̀ fojú ọkọ ẹ̀ mọ́ra ẹ̀wọ̀n ah, ah. máa máa ṣẹ̀ṣẹ̀ máa rìn kiri lórí ìyẹn. ẹ bọ̀ mọ́ mi ẹ ṣàmọ̀ yìí pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ òun ni tinú òun náà ò dẹ̀ kì í ṣọ̀rẹ́ mi mọ́ òun náà ti dọmọ yín ah, ẹ dẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ sí ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ máa ń ká mi lára gan-an ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní àṣà lè máa wòran báyìí alójoojúmọ́ ló ló ló ló fi ń sunkún ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i nàmú dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ lè ṣe ni màá mi mú mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe ó ṣáà láwọn ibi tẹ́ máa ń mú mi lọ ó dẹ̀ jẹ́ kan nínú àwọn ibi tẹ́ máa ń mú lọ ẹ jẹ́ àmú lọ́bẹ̀ kan gba wá solution sọ̀rọ̀ ayé ẹ̀. ẹ wo kò sí nǹkan kan kò sí nǹkan kan tí mo lè ṣe mi ò dá sí gbogbo wọ̀nyẹn jọ jọ jẹ́jẹ́ mi mo jókòó ohun tó wà lọ́kàn tèmi tí mò ń rojú gbogbo ìtẹ́yìn sọ yẹn lọ. Màámi. Màámi. Màámi. Mo ń gbọ́ ẹ. <laughs> Hey! Mo fẹ́ ká jọ ru ọ̀rọ̀ yìí dáadáa láàrin ara wa o. Mo fẹ́ kí èmi àti yín ká jọ gbé ọ̀rọ̀ yìí ká jọ gbé yẹ̀wò ká gbé yẹ̀wò ká tún gbé yẹ̀wò láàrin àwa méjì Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rántí pé ọmọ yìí ó ní bó ṣe jẹ́ nínú ayé àwa méjì o bó ṣe wà yẹn ó ní wúlò tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ mami bí bá a ṣe ò bá ṣe kò sí nǹkan tí bàálà fẹ́ là gbogbo bí mo ṣe ń lọ Dubai tí mò ń bọ̀ kò ṣẹ̀yìn ọmọbìnrin yìí o bí mo ṣe ń dán bí mo ṣe ń glow ọmọ ìlú máa ràn mí lọ́wọ́ gbogbo bí mo ṣe ń ṣe bí girl nígboro ọ̀rẹ́ mi ìlú máa mí sí mi lára kò mà wá tán síbẹ̀ <laughs> màámi gbogbo ẹ kò sọ́jà ní ṣọ́ọ̀bù mi ẹ̀jọ̀ sẹ́ńdì owó sí mi mo fẹ́ rajà sí ṣọ́ọ̀bù tẹ́yìn náà fi ń rajà sí ṣọ́ọ̀bù ọmọbìnrin yìí ló máa ń mi sí mi lára tẹ́mi náà fi ń ṣe bí ọlọ́ba ń wájú yín gbogbo nǹkan tẹ́ máa nídìí ó ní mo máa ń fún yín tá a bá ran ọmọbìnrin lọ́wọ́ báwo lòun náà ṣe fẹ́ máa ràn wá lọ́wọ́ nìṣó ẹ ti gbàgbé wípé ọkọ ẹ̀ tá ń sọ̀rọ̀ ń ẹ̀ tó ń sunkún pé òun ò fẹ́ pàdánù ẹ̀ ó máa ní ìkókọ́ bẹ́ẹ̀ tiẹ̀ náà inú òkòkò ọbẹ̀ yìí òun ló ti ń bù jẹ fún rẹ̀ òun náà ló ti ń bù fáwa náà ṣe mọ̀ wípé àtọ́dọ́ ọkọ tiẹ̀ yìí òun ló ti ń kán sóun lórí àtọ́dọ́ tòun òun ló ti ń kán sèmi láyà àtọ́dọ́ tèmi òun ló ti ń kán sẹ́yìn lẹ́sẹ̀ tá a bá wá kọ̀ tá a sọ wípé àrùn lọ́wọ́ tó pàdánù ọkọ ẹ̀ ṣe mọ̀ wípé ẹ̀yin gan fúnra yín nǹkan kan ò ní kán sí yín lẹ́sẹ̀ mọ́ èmi fúnra mi tí mo jọ́ mọ́ yín nǹkan kan ò ní kán sí mi láyà mọ́ ṣẹ̀rí pé ó máa padà àfẹ́ tiwa ẹ jẹ́ ká jọ rò dáadáa. gbogbo tó sọ ó gbọ́dọ̀ máa sí mi lẹ́sẹ̀ ó ti yé mi kò sí wàhálà ọlọ́run àbá wa ṣe àmọ́ ṣe àmọ́ wàá yìí máa lọ báyìí máa ronú sí ibi tá a ṣètìgbọ́. iṣẹ́ àlọ́ fi lọ́kàn balẹ̀ eh. pé a máa rọ́gbọ́n dá sí. ẹ eh, fi lọ́kàn balẹ̀ a máa rọ́gbọ́n dá sí. ọ̀dọ̀ ẹ̀ tún yàgò tó ń lọ nìyẹn torí ẹ fún ni lójoojúmọ́ lórí fóònù mo tún lọ tún nú má mi máa pè é tí má dé. òbúrò ọkọ mi ṣé o ti gbọ́ mo ti gbọ́ gbogbo ohun tó sọ. àbí kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí tọmọ mi tún gbé ọ̀rọ̀ ọ̀rẹ́ tó tún gbé láyà mo máa mọ bíi tí ọ̀rẹ́ ọ̀rẹ́ ló máa bá mi débi tí mo máa dé yìí Eh, eh, tó bá jẹ́ wípé ọ̀rẹ́ náà rán pé kó wá ṣe léṣù nínú ilé mi èmi náà ò ní gbà gbogbo alátiṣe mi ló máa ti ṣe ara mi ó ti yẹ. Eh, mo ń bẹ ẹ sọ òun wà lókì ìtùnú let me tell you something wo sùúrù ọgbọ́n àti ìfọkànbalẹ̀ báyìí bí wọ́n fi ń gbélé ọkọ rẹ̀ gbogbo nǹkan tí ọkọ ẹ̀ bá fẹ́ pátápátá ló máa bá fẹ́. ṣé lọ́lọ́pọ̀ brian every time ẹ̀dẹ̀ ló máa support ẹ̀ ládùúgbò rò tún. káàdì yẹn ah majek ilé dé. ẹ ká sọ àǹtí. báwo ni kí ni ìwà àti ta ni. ìfẹ́ kọ́. kò sí fẹ́ lé. ìfẹ́ ò sí lé. ẹ wò àǹtí mo fẹ́ fẹ́ ìfẹ́ sùn yìí ni o ah. ìfẹ́ ti dálé mi rú o ah. gbogbo kan tójú ọ̀rìn àtẹlé tójú ẹ̀rí gbogbo ẹ̀ pátá ló ti sọ ẹ wò àǹtí ẹ jẹ́ kí n sọ kí n kọ̀ fún ẹ ẹ dúpẹ́ tí bá ti rí ìfẹ́ ṣá tó bá ti rí pé mò ń bọ̀ ẹni kò jápa o láì síbẹ̀ máa padà ah, mi ẹ̀wọ̀n tọrọ mo sọ fún yín. a ò tọ̀ bẹ́ẹ̀ kí ló dé odidi èèyàn láì ṣe mosquito ṣẹlẹ̀ òun náà rojọ́ tiẹ̀ jáde. kò kò lẹ́jọ́ ẹ̀ kò kò kò kò kò kò lẹ́jọ́ ẹ̀ bí ti bá o kò kí kí kí ọ̀rọ̀ wọn náà sọ wọ́n yà ti dalẹ́ mi rẹ̀ ẹ̀ ní kò lẹ́jọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mú yìí o láti bẹ́ẹ̀ kọ́ tí máa jẹ musa. wọ́n kọ́ tí mo tọ́ jẹ́ kó jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà jẹ́ kó dé abẹ́ òwa nìgan owó tọ̀dọ̀ pípa ọmọ wa jẹ́ bọ́ sí. ẹ ẹ mọ̀rọ̀ dá sí jọ ẹ mọ̀rọ̀ dá sí. wàá pa ó dẹ̀ ṣe wàá pa ó jẹ́ mosquito. ẹ mọ̀rọ̀ dá sí jọ mo yín ṣe kó tí ò dẹ́. wọ́n dá padà sórí ọ̀rọ̀ tiẹ̀ dàrẹ́ fìdí ẹ̀ náà fẹ́ bá díẹ̀ máa ń lọ́jọ́ ààrẹ ìtùnú. ká padà sórí ọ̀rọ̀ tiẹ̀ o ṣorí tí wọ́n bá rò bóyá onígbọ̀n kan tó nílé kan tó ní spare room ó fèlè o kò sí yàrá fún ẹbí o abẹ́ta ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o kó fárẹ́ balẹ̀ nílé ọkọ ẹ̀ gbogbo nǹkan tọkọ ẹ̀ bá fẹ́ kó bá fẹ́. sori hmm. hmm. ọ̀rọ̀ yìí máa àmì ìzìn mi kí ló ṣẹlẹ̀ ẹ máa ṣe bí ẹni pé ẹ máa ń gba bribe lọ́wọ́ bọ̀bọ̀ yìí every time ń lọ ẹ máa support ẹ̀yin ò tiẹ̀ rí nǹkan from my own point of view ńgbà míì ni sista mi sista mi tí mọ̀mí bá wà láyé ṣé bọ́n ṣe máa ṣẹlẹ̀ ṣe ń ṣe ṣé irú ẹjọ́ tí mọ̀mí máa dálẹ̀ ń dá ẹ̀ ẹ wo ọ̀rọ̀ yóò kúkú dùn ebó lọ wá fẹjọ́ ọmọ yín sùn yín yẹn èyí tó yẹ ká ẹ bẹ ẹni tí ọmọ yín ṣẹ̀ kó má bínú ẹ tún ti ń bù. kó má bínú gbà tó máa pọ̀ mọ́ ojú tó dẹ̀ máa pàdé ẹ mọ́síkítò ni nǹkan tí mo torí ẹ̀ wá bí gangan gangan wá sọ fún mi ẹ fún mi chance láti sọ ẹ ti sáré dájọ́. ó lọ ó lọ wọ́n ilé méjì ẹ̀yẹ pa ní nǹkan tó bá wù yẹn fi ilé ara yín ṣe ìkan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ewu oṣù wàhálà kiri ìwọ nílé kan wọ̀ ó fẹ́ farabalẹ̀ tó pèsè bẹ́ẹ̀ wàhálà tẹ̀yìn méjì nìyẹn ọmọ ọlọ́mọ ló wá pàyà ní ìyá mẹ́ra yóò lọ́lọ́pọ̀ Dọ́lápọ̀. Dọ́lápọ̀. Yé ha ha. Ẹ̀dọ́nà ẹ̀dọ́nà sí wọ́n ń jà. Ẹ ní bí ṣe ẹ ẹ ẹ lẹ́sìn ẹ̀ fóònù ẹ fi máa yẹ gùn ṣá o. Ẹ yẹ gùn ṣá. Ẹ ẹ dẹ̀kú. Ká ẹ. Ẹ yà bọ́ sí mọ́tò. Ẹ yà bọ́ sí gẹ̀ẹ́tì yẹn. Ó gbọ́dọ̀ sí gẹ̀ẹ́tì yẹn. Ó gbọ́dọ̀ sí gẹ̀ẹ́tì yẹn. Gẹ̀ẹ́tì yẹn kò sẹ́ni tó ń bá gẹ̀ẹ́tì yẹn ọ̀rọ̀ ìgbọ̀n fẹ́ jọba kúrò bí. ó gbọ́dọ̀ wọn mọ́tò yẹn. ó ah, gbọ́dọ̀ wọn mọ́tò yẹn ní wọn mọ́tò wọn jáde. Ah, mi ò mẹ́tọ́ tó dé. kàmọ́ ṣúkẹ́ẹ̀tì yẹn ìjàkú jáde. ìwọ tó bá wọ ní mọ́tò yẹn. wọ́n ó sẹ́ni mọ́ ni tó máa jáde nílé yìí. kàmọ́ mo ní kó ṣúkẹ́ẹ̀tì ah, yẹn mo fẹ́ ti rẹ̀. tí mo bá lè yí ìfẹ́ mi sá. mo ní kó wọlé yóò jáde. mo ní kí n tó lọ sí. mọ́tò ìfẹ́ yóò jáde nílé yìí tó bá mọ̀ pé mọ́tò ilé yóò jáde tó bá mọ̀ pé o láyà ó sì rẹ̀ tí màá mọ́tò kan ẹ̀ lẹ́yìn. ọ̀yà mo mọ̀ pé mo tẹ̀yàn ọ̀yà mo dúró mọ́tò yóò jáde mọ́tò yóò jáde mọ́tò yóò jáde.

ó tún jàjà wá sùn ní ó tún ti jí jáde kí ni mo ṣe fún ẹ. ọmọ kan já wọlé já wọlé já wọlé já wọlé já wọlé já wọlé. madame ṣe jẹjẹ o madame ṣe jẹjẹ o tó ìtòlú já wọlé já wọlé ọjẹ ọjẹ Ọlọ́run ṣe tẹtẹ ládàáda oṣù. ẹ wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ dàgìrì náà síbà orí ẹ̀ ti kú ẹ ilé ọkọ ilé ibi ilé ẹ̀kọ́ wa o. ìwà mọ̀ wọ́n wà lọ́kùnrin bá kọ̀ tí ò bá wálé sí dandan ni. ẹ wo ẹ bí yóò fọ ọmọ tẹsán ọmọ tẹsán náà. ṣé lórí ìpọ́nrán ìlú. ọ̀gá ti mu igbó tí ọ̀gá ọ̀rọ̀ mu gbó ọ̀gá ò ní ṣe ń jẹ́sẹ̀. àwọn nígbà tá primary school wọ́n sọ fún wa pé múra sí igbó ọ̀rẹ́ mi igbó la fi ń dẹni gíga bí àkóbá rẹ ni bá fa tó yóò lẹ́la rí. báàkínní òsì gan ti yí ìgbẹ́ náà máa ń kà láyé jọ̀hún àbí ẹ̀yìn gan ti mú borí bẹ́ẹ̀rì tí ń gan ju tọ̀gá lọ ádàáda tí òòrà sọ ń gbàgbé orí nǹkan ṣé ẹ tí ẹ ṣe lọ́pọlọ báyìí ná. ṣé ẹ lọ́pọlọ pẹ̀lú pọ́ẹ̀mù tí mo. ẹ pọ́ẹ̀mù wèrè wèrè ṣé pọ́ẹ̀mù bí ẹ̀ṣẹ̀ pa pọ́ẹ̀mù lẹ́ǹkà yìí. Ah! Ah! mo padà ṣe mistake bí àṣà black man. ìtùnú àbí kí ni wọ́n ti kókó ẹ̀. mo fẹ́ kó farabalẹ̀ kókó iṣẹ́ tí wọ́n ṣe fún tí n bá ṣe tán nítorí wọ́n bá fẹ́ kọ́kọ́ ló ṣe ló ṣe. gbogbo bó ṣe ń dúró mi nínú lẹ́kùn máa fẹ́ ìyàwó mi yẹn kò nífẹ̀ẹ́ mọ́. bẹ́ẹ̀ ni ibi a bá fi yọ̀ sí ni yọ̀ sómi sí. ìyá ẹ̀ tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu yẹn kò ní gbọ́rọ̀ sí yẹn lẹ́nu mọ́. ọkùnrin balẹ̀ ibi tó dé yóò ṣe ibi tó ń fọwọ́ yẹpẹrẹ mọ́ ah. ibi tí gbogbo ọ̀rẹ́ ti máa dé kùtù ìyàwó bẹ́ẹ̀ wọ́ òyí ọ ni bí ìbá ṣe pé mo wo bẹ́ẹ̀ ṣe tóbi lọ́ọ̀mí tó ẹ̀ẹ̀kan oṣù ni wọ́n ṣe irú ẹ̀ lọ́dún bí èèyàn bá jẹ irú ẹ̀ méjì olúwa rẹ̀ ó wọ òun lẹ́sẹ̀kẹsẹ̀ àtùpà tí yóò ṣàtìjẹ fún ọ sí ọwọ́ ẹ̀bọra náà mo ti gbà á. ojúbọ̀ ò ṣe gbọmọ ló ìbọ̀. mi ò mind. ohun orí mo fẹ́ kó wá farabalẹ̀ kó gbó báyìí lẹ́yìn tí n bá ṣàwọn pẹ́pẹ́pẹ́ tí ó sì fún ọ tó wà lára rẹ̀ wọ́n wá sí àṣìjẹ kan fún ọ àṣìjẹ ń tóbi bínú mi ọba dùn sí yàn èmi ìṣe ni mo láa máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún èèyàn gbọ́dọ̀ jẹ́rú ọbẹ̀ lẹ́ẹ̀mejì ibi ó le sí ni pé ọ wá ọ̀rẹ́ rẹ kan tó fi ló tán bí ọ̀rẹ́ téèyàn mọ̀ bí ọ̀rẹ́ mi rè kó tó sùn tó fi ló tán ìní ọmọ nù ọ ní àṣìjẹun ni wọ́n máa fi sí ọ lẹ́nu wọ́n máa jẹ́ bọ́ ọ bá ti ń jẹ́ tí bá ti ń sọlẹ̀ síkùn rẹ báyìí <laughs> tọ́ ti ń sọlẹ̀ síkùn rẹ yóò bẹ̀rẹ̀ sí ní máa dùn wúriwúriwúri lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. èmi ni mo jẹ́ ara tiẹ̀ láti máa ṣe. ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti mú mi. ní ọmọ fún jẹ. ọ̀rẹ́ tí wọ́n ti mú mi. ìrókò ti ṣubú lé agbẹ́dọ̀ ọgbọ́n tẹ bá fẹ́ dá sí lókù báyìí. o ò rí tó wà lọ́wọ́ rẹ̀ yìí ọ máa fún òwò ọ jẹ́ iṣẹ́ tá a fẹ́ kó sí yóò ṣe lára ẹ̀ tó o bá gbìyànjú tó jẹ́ àṣejẹ́ yìí tó sọlẹ̀ sódò okùn rẹ̀ bọ́ ọ bá ti délé jẹ́ kọ́kọ́ rẹ̀ ọbọ̀ lájọṣepọ̀.

ìmúkùmú là ń múgbà lé lòkulò lálomi ẹ̀bá ọ̀dẹ̀ bá sọ bá gbọ́ àdàkísà jẹ́jẹ̀jẹ́ ọ̀yà máa jẹ́ máa jẹ́ kò ní sí ọ́ ní kankan bí mo ṣe ṣe báyà tí mo ti ṣe fún tí wọ́n yìn mí láwo ìwọ náà ń yìn mí láwo bẹ́ẹ̀ ni mo sọ fún ọ nǹkan kan ní sí ọ tó ní tolúwo tùfú ètèjì gbọ̀nà ọ̀sẹ̀ tùrọ̀ ò ní dá ti ọmọ gbà bámọ́dá kan ní dá ti ọmọ ṣe nǹkan kan ní sẹ̀mí rẹ̀ ìṣe lẹ́ni ògbè wọ́n dé ta o ìṣe lẹ́ni ògbè wọ́n dé ta o ìyàwó oṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ wọ́n wí tó o kí ẹ gbọ́dọ̀ sọ́kọ́ yín lẹ́nu àwọn ìyàwó oṣì ṣe báwọn àti. ìjẹ̀bú ìjẹ̀bú ìjọ̀bú wo bí èyí ò ní mẹ́lẹ́ sí ìdajì ìgò kẹ́pẹ́ lápẹ́pẹ́ akọ́gbọ́ o ọtí tó yẹ bá sì mu tí fi kẹlẹ̀kùn kẹ̀kẹ́ pé ìyá sadé sílẹ̀kùn tí n bá bínú wọlé ọjẹ ìyà sọmọ kó ti lọ́wọ́ ayé nú. kí ṣẹlẹ̀ gangan. òṣèlú tẹ́tọ̀ ọ̀rọ̀ ni yìí ah, o. kí ṣẹlẹ̀. èsèlérè o. kí ṣẹlẹ̀. ìyàwó ọ̀gá lọ nkọrin bú. ẹ̀mí kan kọrin tẹ́mi jẹ́ mọ̀nàdọ́lọ́dọ̀ wọn. mọ̀nàdọ́lọ́dọ̀ kọrin díẹ̀. ẹ̀mí kan kọrin. gbogbo orin àyìnlá máa wúlò àwọn ìyàwó ẹ̀ ó ní ọba kulẹ̀ dùnyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh. ọrùn ní kọ́kọ́ mọ́ ọdún ìyàwó ọ̀gá ló ń forí ló ń forí lọ́sẹ̀ sí. ankom jẹ́ ọkọ mu. mo ti ní sẹ́ẹ̀lì ẹ̀ka bí wọ́n ti fún ọba bísà sí Dublin. ọbẹ̀ yẹn Dublin ọ̀rọ̀ rẹ ti gbọ́ ṣó ti gbọ́ ó ti ríṣẹ́ síbòmí ó wá ń kọrin sí ìyàwó ọ̀gá ó ń kọrin lọ́bí ìyàwó ọ̀gá ó ń forí iná sẹ́. lè lọ ọpọlọ lọ ni. ẹ mama lu o. aago ọ̀rọ̀ yìí ò tí ì lè ti bọ̀ ṣe ti gbọ́ ọmọ tó yẹ ká ẹ bá wí tó yẹ ká ẹ bá wí ẹjọ́ ń lọ ni ṣe ti gbọ́ kẹjọ́ sí ti kọ́lá wá. ẹ ó rí nǹkan pẹ́tẹ́pẹ́tẹ́ ń ra o àbò bọ́ọ̀yà ewi dán. èmi ah, kò bẹ́ẹ̀ mi wí èmi kàn ń kí ọ lọ ni bó bá kó o ti ríṣẹ́ síbò mi mọ ọkọ lọ tó ti gbọ́ mm. èmi ọ̀rọ̀ ayé òsì tẹjọ́ ń ṣe ẹjọ́ ń lọ ni tẹ́fẹ́tẹ́fẹ́ rọ́mṣẹ́ǹsì. bọ̀dà àwọn bọ̀dà àwọn bọ̀dà ẹ̀ máa yá gbé tí wọ́n láti inú igbó tí wọ́n ṣiṣẹ́. ó rí nǹkan náà yé dànù. gbogbo kọ́ọ̀rì burúkú dànù sọ. bàbá ìsàlẹ̀ ń fa mi. ẹ kọ́ọ̀rì burúkú dànù. bẹ́ẹ̀ yọba parí kọ́ parí èwo ni ká máa yọrí pa àwa ni ẹ lọ sọ lórí wa yìí sátòrí ẹ̀ kú ni ìwọ lọ jẹ́ di ọ̀tí eléyọ̀ sọ̀sì mi nígbà tí wọ́n nù léyìí ibẹ̀ ń báyìí pé bó nínú ló ṣe rí ẹgbẹ́ di three thirty naira ni. jọ gateman no debt wọ̀nulẹ̀ yóò sọ fún aṣọ yẹlò mẹ́ta jẹ́ dẹ́ gateman wa gm gbọ̀dìgìtì máa yẹ́lò aṣọ dédé ẹni kó wọ̀ èsì dress press èsì dress press. kò sí wàhálà ìtùgbọ́n tẹ́lẹ̀ sọ eh. kò lè mú jẹ torí mo mọ ibi tí ìṣòro ẹ wà má kọrin àìlẹ́. ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọ́n dé ta o ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọ́n dé ta o àlejò àlejò kádàrá o ìpìlà bá wáyé orí ló ṣe kádàrá ó dọ́gba Hi sweet. It's Olu. Yeah, darling. baby, congratulations. Ó bọ́ sí. Wọ́n sọ fún mi pé. Ọlọ́ ó bọ́ sí wọ́n fún mi contract. Wọ́n ibi lọ́dà ìtọ́jú. Mo sọ fún ẹ. Ìgbà tí aṣọ́ mi lọ sí wọn pé. Oh, máa bọ́ sílẹ̀. àwọn àmì sọ fún náà tí mo sáàbù kò fail lórí kò fail lórí i'm so happy for you darling. i'm so happy. my name is seru. ìyàwó aláàbò bàbá yìí. èmi mo jápa ni bí mo dá mi ṣe pè mí wá pé níbo ló wà eh. wọ́n ní ẹ má wò rẹ má bá mi lẹ́nu orí ẹ̀ ti bí náà dá ẹ wo eh. ẹ wo eh. ẹ wo ẹ wo. this really calls for celebration. mo agree yes celebration. ó yẹ sọ fún mi kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. kí lẹ mo lè jẹ náà mo fẹ́ yan iyan lẹ́yìn iyan àwọn bẹ́ẹ̀ sì máa mú búlù lọ ọ bàbá dúdú wọn náà bí àbúrò iyan làwọn. ọ̀rẹ́ mi wá sọ́fì ẹ̀ka kújọ ẹ̀ka kújọ mu trọ́fì ẹ̀ka wà trọ́fì bàbá green èmi ò mu trọ́fì ẹ̀ka kà lọ kújọ èmi máa mu trọ́fì ẹ̀ka kà lọ kújọ yẹn. tó o bá mu trọ́fì owó ẹ lè dín o. owó lè dín ni. àlejò ká dára o ìpín làbá wáyé orí ló ní ṣe ká dára o dọ́gba. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ẹ̀wọ̀ mọ́ mi mi ò wá òkè. kí ló dé. Ah, mi ò wá òkè wàhálà wa. kí ló ṣẹlẹ̀ wá lọ́lọ́run níjà rí wàhálà. Ah, màá mi mi ìrọ́kùnrin pè mí ọkùnrin kankan ò dẹnu fẹ́ kọ mí láti bí ọjọ́ bíi mẹ́ta wọn ò pè mí. ìyá mi padà wá kú wá kọ mọ wọn padà wá kú wá kọ mọ ìyẹn ló kó mi láyà sókè àyà má tẹ̀ ti jábẹ́ ni pé bóyá nǹkan mi ni ah, ọkùnrin ò pè é báwo ṣebí àárín èmi àti ẹ̀ lájú wọn wípé bọ́bọ́ bá ti pè é kó bá fi wọ́n ṣakọ ṣebí mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ máa mi mo mọ̀ yẹn àjọ mọ̀ yẹn láti ilẹ̀ yìí náà lẹ sọ fún mi pé táwọn ọkùnrin bá ti pè mí kí n máa fi wọ́n ṣakọ ẹ ṣebí yẹn tán bá pè mí tán bá wá pè mí rárá ńkọ́ ṣé rí pàánù dá problem nìyẹn ọkùnrin ò pè mí rárá débi wípé mo fẹ́ fi wọ́n ṣakọ kó dẹ̀ kí n rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah, mi ò bàjẹ́ lọ́mọbìnrin kí n máa wá lọ nígboro kó tiẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kí n má tiẹ̀ wá lè rọ́kùnrin kókọ̀ ṣe wòó sí obí ń bẹ̀ẹ́ ọkùnrin ò pè mí o màámi ó dẹ̀ ń rí bákanbàkan lára mi mo dẹ̀ ń mo dẹ̀ ń ṣàkíyèsí pé àti ìgbà tí mo ti ṣe kíní tí mo ṣe fún ọ̀rẹ́ mi yẹn òní kíní ti ń ṣẹlẹ̀. má gbọ̀kan síbẹ̀ yẹn rárá ìwọ yìí jẹ́ ká ṣe sùúrù ṣé bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta yìí ló yìí pé kò yìí tí ìpẹ́ jẹ́ ká yìí wò díẹ̀ sí i. ẹ wo màámi ó ti ju ọjọ́ mẹ́ta lọ ó ti tó oṣù mẹ́ta. oṣù mẹ́ta. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti tó oṣù mẹ́ta ṣe ti gbà yí pé bí oṣù kẹta sẹ́yìn náà la ṣe kinní tá a ṣe fún ìtùnú yẹn ní àti gbà yẹn ni ẹ mọ nǹkan tí mo fi wá rí ní àrídájú pé àní kinní yẹn gangan ló fà òun ní tàwọn òyìnbó tí máa ń lọ bára jà ní China ẹ mọ̀ páwọn yẹn wọn ò mọ nǹkan kan bọ́tí ah, gbogbo ìgbà tí mo bá ti débẹ̀ báyìí tí mo bá ti wà nínú hòtẹ́ẹ̀lì báyìí tẹ bá rí bọ́n ṣe máa ń wò mí níṣẹ́ ló máa ń wò mí bí ẹni páńgẹ́lì ní mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé àkójọ gbédè ara wa àmọ́ mo mọ̀ wípé wọ́n admire mi ni wọ́n dẹ̀ fẹ́ fẹ́ mi ni njọmọ njọmọ njọmọ njọmọ njọmọ njọmọ njọmọ njọmọ náà máa sọ tó máa gbọ́ tẹ̀lé mi wìtìwìtì gbà tí màá máa fi wọ́n ṣakọ lọ tí màá máa fi wọ́n ṣakọ bọ̀ tó máa máa rẹ́rìn tó máa máa ṣe tẹ̀lé mi bí ìgbà tẹ́lẹ̀ àbá bo ṣúgà náà ṣe máa ń bò mí tí má ti lọ sí China tí má ti lọ rajà àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tí mo lọ màámi ìkọ̀kọ́nu wọn ò ya ọ̀dọ̀ mi o mo wá ń wò pé àbáwọn pípù yóò mọ̀ pé mo ti dé ni màá tún kọjá ìṣe náà ń wò mí láwò mọ́jú ìgbà tó tiẹ̀ wáyá ìṣe ni mo wá lọ gbé súnmọ́ wọn gangan pé àbẹ́rẹ́ rí mi ni mo mọ̀ àti arrive tí mo súnmọ́ wọn báyìí pé kí n tiẹ̀ bá wọn sọ̀rọ̀ báyìí ṣe náà nà sí mi lọ́ọ̀kan pé kí n gbé kọ́ láì ṣe pé mo dàgbé sára. Ah, nǹkan tí bàbá bá wí màá wá fún ẹ lẹ́sẹ̀ tó bá ní wá màá sọ fún ẹ ó ti gbọ́ ẹ wò bàbá. mami ẹ tètè bá mi wá. Ah, ah. ṣé wọn ló máa sọ fún mi pé kí n tètè ń gbò tètè sọ pósù mẹ́ta èmi mo sọ fún ẹ pé kó fọkùnrin ṣakọ tó ló fáìn òde dùn ọkùnrin ò gbọ́dọ̀ máa fi ẹ ṣakọ gbọ́dọ̀ tó ti rí bẹ́ẹ̀ sí i màá mọ ìgbésẹ̀ tí màá tún gbé. a ní tó fi mú àwọn ẹ̀gbọ́n eh, tó fi ń fi mí ṣakọ. ọ̀dà ṣáàtì gbogbo yẹn báwo ni ọjà ẹ. ẹ wo mi ti ẹ̀ mi mi rojú ráyè ra nǹkan gidi kan wálé àmọ́ ọ̀rẹ́ mi Sanzi ó wà lọ́hùn so mo ti sọ fún pé kó bá mi ra àwọn ọjà tó kú kó dẹ̀ má bá mi kó bọ̀ nílé. ọ̀rẹ́ ẹ̀ náà kò ṣe Sanzi náà nǹkan ṣe dáadáa ló wà. Eh, àlàáfíà ló wà àdùkẹ́ mi ṣoṣà bá ń dúpẹ́ lọ́wọ́ aṣọ àti bàtà tó fún mi ah, ṣé o ti ah. ṣe o ní mo ní kó bá dúpẹ́ torí mo ní o jẹ́ kí n lọ kí o jẹ́ kí n lọ kí ṣàbà ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hmm. Hmm. pé mo tún retí mi báyìí. ẹ àlejò ètí wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n àwọn ẹgbẹ́ láwùjọ wàràwàrà wọ́rọ̀ mọ̀ pé kan. ìpínlẹ̀ bá wáyé. olódùmarè bá dùgbẹ̀ baálẹ̀ mọ̀ pé kankan. adébáfún àjẹtinúwẹ̀ ti ṣe ọmọ bíbí inú àgbọnìrìgún. ara àdùn olóòlò wọn fẹ́. ajẹ́ òdù olóòlò wọn fẹ́. Ha. Ha ewékewé kan kì í bá pín dùgbà ìtàkùn kítàkùn ní bá kẹ̀kẹ́ dùgbà lùwẹ̀ kí wọn ìbésù dùbọ́ lórí ta ǹlẹ́ o ọmọ hmm. mi dáadáa pínnísín báyìí ló ti mọ̀ mí tèmi rẹ ti ń tẹ̀léra wa hmm. bá a bá ju abẹ̀bẹ̀ òkè ń gbà gba ibi pẹlẹbẹ ní ọmọ fi lélẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ lásùn tẹ́lẹ̀ ó rí ọmọ yìí bọ́ bá fẹ́ dọlọ́mọ láyé tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ọ̀nà méjì ni o bẹ́ẹ̀ ni ọ̀nà àkọ́kọ́ ni pé yóò lọ rí ìfẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ hmm. ah. bíi ká ọmọ bàbá ẹ̀ àbọ̀mọ̀ ìyá ẹ̀ ó lè fẹ́ gbọ́n ẹ̀ ó lè fa àbúrò ẹ̀ ńlọ tó lè dọ́lọ́mọ. àmáwọn èèyàn ni wọ́n máa sí ha mi náà rí kó n ṣe ha pé etí wo ni balẹ̀ gbọ́rú ẹ̀ ọ̀nà kanu ọ̀nà kejì yóò lọ rè wá ọkọ rẹ rẹ ọ̀rẹ́ tó bá jẹ́ tímọ́tímọ́ sí ẹni ọ̀fẹ́ o ọkọ rẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fi lọ́mọ lókè ibi àbáwá bá ibẹ̀ là á bá ṣe jẹ́ nu tẹ́ bá wá rí i pé ọ̀rọ̀ ọ̀hún bẹ̀ ẹni ẹ mú sàlóògùn àbí kọfẹ kan mọ lọkọ rárá kò ní ṣe jẹ kò ní ṣe jẹ bára lé kò ní ṣe tu dànù fún irú ọ̀nà. èdò àkójọ ń rí tèmi gbẹjọ èdò àlẹ́ mi tèmi gbẹjọ àlejò ká dára o. ọ̀rọ̀ mélòó ni olúwa ẹ̀ sọ jẹ́ ìpè bọ́rọ̀ bá ṣe lè ló sọ kò sọ fún ìyá rẹ pé kò sábòjá kankan lọ́wọ́ ni mo ṣe wí lójú tiẹ̀ náà yìí bí kan bá sọ fún ọ pé ọgbọ́n kan bẹ tó tún lè dá síbi kankan ẹni ń fẹ́ dẹ̀mí rẹ légbodò méjì náà ni ìlànà tí ń bẹ́ńlẹ̀ nínú kọ́ ọmọ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ. mo ti sọ fún yín pé èèyàn lè ṣe iṣẹ́ tẹ̀ kọ́kọ́ mọ̀ yẹn kúrò náà rẹ̀ ìkejì ni pé ọkọ ọ̀rẹ́ rẹ tó o bá fẹ́ràn jù ọ̀rẹ́ rẹ tó jẹ́ tímọ́tímọ́ rẹ sí ọ ìwọ rẹ ọ máa mo gbà Ọlọ́run fún yẹn gan pàápàá nìyẹn sì ṣe é ṣe jù. lọ́ba tán. bàbá kí ló dé tẹ́ ẹ ṣàlàyé gbogbo kínní fún láti ilẹ̀ kó tó di pé mo gbégbèsè rẹ̀ ẹ bá ti sọ fún mi mo ní option náà má dé ti sọ fún yín pé mi ò lè ṣe ọ̀rọ̀ ẹni mo ṣe yìí kí ló tó wá fẹ́ dibi mọ́ mi lọ́wọ́ Ah, ẹ bá ti ṣàlàyé fún mi màmí ẹ bá ti ṣàlàyé gbogbo kíkì fún mi láti ilẹ̀. ẹ wo ah. sórí sóore sóore ọ dàbí jẹsùjẹsù tó mọṣú jẹ bí èèyàn bá mọṣú jẹ dáadáa tí ọba sọṣù jẹ tó bá jẹ gùdùgùdù olúwa rẹ̀ ọ bẹ lọfọ àbí kọlọ rẹ wó kùn kíkùn rẹ̀ ó ṣe táǹdì àrùn ní jẹ ọmọ pé sóore sóore ó sóore sí ni orí a máa ni ló ń ẹ rí i èyí tí ó wá ṣe yìí kì í ṣe pé oògùn kan bẹ kíláàsì táì bá ọkọ rẹ rẹ ọ̀hún sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni tèmi ọkàn sí a lè ṣe nǹkan kan sí láà ọ̀yá yọ ọ̀la ni àbíyé ìwẹ̀ tó fi jẹ́ wípé tí ọkọ rẹ rẹ ọ̀hún bá rí báyìí ìjọ tí àgbọ̀nrín bá fojú gbaná ọlọ́dẹ ńjọ́ náà ni làṣà ọba tí ọba fojú kàn ọ́ tọ́ wọlé rẹ̀ bọ̀ bá wá délé tán bá mọgbọ́n tó wá lè dá sí ìtọ́ba sẹ́kù òkú sọ́wọ́ ẹ̀. tó bá yẹ àtọ́gbà tẹ̀ ti jẹ́ pé ìyẹn ni tá a bá ti wọlé gbogbo yòókù. ẹ ẹ ṣe ẹ ní ó ní nǹkan tẹ máa fún mi tó jẹ́ pé tí bọ̀bọ́ yẹn bá ti rí mi. ìwúrẹ̀ ọ̀hún náà mọ́ ni. màá ráyè wọlé hmm. sí wọn lára hmm. ah, ẹ wo bàbá ẹ fi tó kulẹ̀ hmm. ẹ fi tó kulẹ̀ fún mi obìnrin ni mí èmi náà dẹ̀ kí n ṣọmọ kékeré tí n bá ti ráyè rápálá wọlé sí wọn lára tán à ah, hmm. èmi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi bó bá ṣe máa bá mi lájọṣepọ̀ nínú ilé yẹn èmi náà mọ̀ bí màá yẹ ṣe. boko ọba jìnnà láìkó hmm. ẹ má wulẹ̀ tó padà wá mo ní kékeré kan lábẹ́ lábẹ́ ìjìnlẹ̀ gbangba dẹkùn kedere kedere ọ̀rẹ́ èṣù onímọ̀ fún ni àfikún sí i. ní tí ẹni mo tún ṣe títẹ̀ mi ti bàjẹ́. ọmọ tí ẹ ò ní bàjẹ́ ní bàjẹ́. ọ̀dà mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ẹníyàwó yóò ní medical problem ẹlẹ́yìn náà wà okay so what is really happening. honestly tí bá sọ fún mi pé mo máa rọ ni pa mi lè ka i doctor tí mo ti invite pé kó ṣe test fún mi àti àwọn mi wọn méjì wà ok ọ̀rẹ́ mi bíi méjì tó jẹ́ doctors gan àwọn náà test wa wọn ok. but if i may ask i'm so sorry ó ti tó wá many years sẹ́yìn àti ìyàwó yín ti wed. tẹ̀bí ah, kò pẹ́ la ṣe eight years wedding anniversary wa. yes ó ti pẹ́. i can remember yes. Yeah. but bọ́dá mi ó yẹ kí ẹ ti níbi ọmọ mẹ́ta ah, eight years ago. àkìnṣe ah, ọlọ́run ohun wa náà ó dẹ̀ mọ̀ pé ohun me in pàtíkùlà mi ń fọ̀rọ̀ ọmọ ṣeré ohun mi ṣé ti yẹ àkìnṣe ah, ọlọ́run kò dẹ́sí nǹkan tá a fẹ́ ṣe keep trying and keep praying ọlọ́run ọba ló ń ṣọmọ àfi sọ́wọ́ ọlọ́run náà ni kò yọ ọ́ náà you keep praying for us ọlọ́run bá ti gbàdúrà mọ̀ nǹkan tí mo kàn mọ̀ dájú ni wípé tọ́lọ́run bá dé kò sẹ́yìn kankan tó lè dájú eighty years. Mm. Edition. I just don't know what to say. No, you don't need to say anything than to just keep praying for us. I'm praying. Yeah, mm, that's it. It's all right, Kutuala. Mm. Well, kitchen, come drink now. Mm, I'm all right. I'm cooking with me. Oh, virgin. Nígbà tó ń gbé mi ṣe báyìí, kí ni kí n wá máa ṣe? Máa sọ àlejò kádàrá òun. Oh, oh. orí lọ ní ṣe orí lọ ní ṣe orí lọ ní ṣe ẹ eh, ẹ. Eh. àyọ̀mọ́ papọ̀ láíláí. òkèlè àkọ́bù kì máa ń ra wọn ìyàn àkọ́kùn ìyẹn kì í ra wọn ọmọ nìyí ọmọ nídẹ ọmọ láṣọ ọmọ orí o ọlọ́mọ ló láyé èè e, e. ò sí nílé ọmọ wọn ni yóò jogún ẹ̀bùn. my beautiful friend ah, ọ̀rẹ́ mi ibi ló wà. <laughs> ẹ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọ̀jọ̀ kò ní. Ah, ọ̀rẹ́ mi mi ò jókòó mo kàn tún ń fojú lóúnjẹ tí mo tún admire nù lé káàkiri. ẹ eh. ṣó ṣe ń wá dùn ah. wọn lọ jókòó jù. àwọn ah, ọ̀rẹ́ mi ó tiẹ̀ lọ́rọ̀ kan ló ń gbé mi nínú tí mo wá bẹ́ẹ̀ sọ ni. kí nìkan. ọ̀rọ̀ náà lágbára díẹ̀. kí ló dé tó ń ṣe báyìí ọ̀rẹ́ àtìgbà wo ni wá kí ló fẹ́ sọ tó lè bá mi sọ tó bá ń fọwọ́ yín rí ṣé yẹn ló fi jókòó jẹ́ ká lọ jókòó sọ. ìtùnú jẹ́ ká rọra sọ lórí ìdúró báyìí òkè hmm? mo gbà ìtùnú wàhálà wà o wàhálà bá o ah, wàhálà ńlá ti bẹ́ẹ̀lẹ̀ o ah, ó ti ń dẹ́rù bà mí kí ni ló ah, gbẹ́rù ṣe ń bàwọ̀ ilẹ̀ ń náà wàhálà gidi ti ṣẹlẹ̀ o ẹ kí ló ṣẹlẹ̀ kí ni tibitibiti a ṣe lọ́jọ́ kìíní àná ìwọ náà ilé tí mo bẹ́ẹ̀ ṣe títọ́kọ ẹ̀ kí ló ṣọkọ mi. kò sí nǹkan kan tó ṣọkọ ẹ. ẹ eh, kí wàá ní wàhálà tó wà nílé. mo ti backfire ó ti backfire o ìgbà tó dẹ̀ máa backfire orí mi ló backfire lé lórí. mo fẹ́ràn mi kò yé mi jẹ́ kí n ṣàlàyé fún ẹ tọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta mo kàn ṣáàdédé ṣàkíyèsí pé àwọn ọkùnrin kì í ta sí i ah, and it's like me honestly bí mo ṣe pé bí a mo fi ń fọ́nù tí mo bá jáde la sọ pé ọ̀rìn iná máa dé pé mo kàn jáde mo kàn wọnú ayé ráńpẹ́ díẹ̀ báyìí at least ọkùnrin méjì wọn kọnu sí mi. ṣé wàá rí kò tún wá ṣe nìyẹn nìkan o tó bá bọ́ sí orí DM mi tó bá rí àwọn ọkùnrin bó ṣe máa ń fọ́ tán mm. lórí DM tó mo máa sọ pé baby can I have your number baby can you do this baby can I see you lóríṣiríṣi àwọn ọkùnrin tó jẹ́ pé mo máa ń fi wọ́n ṣàkọ́bọ̀ èèwọ̀n mi ni. but between you and I mo mọ̀ pé o ò láì kankan olóòtí rẹ̀ dìnnà ṣé pípọ̀ tó máa ń sọ nìyẹn kí wọ́n ní gbogbo eléyìí. ọ̀rẹ́ mi sórí gbogbo yẹn a kàn ń fi pákéjì sí ni bá a ṣe máa ń sọ wípé àláìkọkùnrin àláìkọkùnrin kò sẹ́ni náà kò sí obìnrin náà tó lè gbàdúrà kọ́lọ́ ń yọwọ́ ọkùnrin kúrò ní ayé ẹ̀ ṣé wọn gan bó ṣe wà o lè gbàládùra pé kò má lọkùnrin kankan ní láìfọ ẹni. ẹ so kò sí bó ṣe lè rùn kó rí àti pé sori bó ṣe máa ń wá bó ṣe máa ń wá bó ṣe máa ń gbọ̀tẹ̀lé wa ìwúrí ló jẹ́ fún wa so ẹnu jọ mẹ́ta gbogbo ẹ̀ kàn dá gbá ẹ̀ anybody ò dé pè mí. ṣé yẹn wá ní wàhálà. ah bó ọ̀rẹ́ mi ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ mi ò tí ì débẹ̀ lọ́rọ̀ kan ṣá bàjẹ́ àgbọ̀dọ̀ bàbá lọ́gbà tí gbogbo ẹ̀ ò yé mi mọ́ bàbá ilé ìta ṣe tí mo bọ́ kọ́ ẹ ṣe ipò ló yí dàdé mi lórí padà ah, ah, bí ti bá ọ o ti gbàgbé pé bàbá fúnra ara mo náà ṣàlàyé wípé kinní yẹn ò ní after effect pẹ́pẹ́ kò lè backfire ah, ó ti wá after effect báyìí àwọn náà ló ṣàlàyé fún mi pọ́n ni ẹ sọ fún wọn kó wá solution sí ṣé yẹn wá ní wàhálà ni ṣe solution ti ẹ̀ wá solution wọ ẹ eh, wọ́n. ẹ ló dá ṣe àwọn sọ solution ẹ̀ fún mi òun náà ni mo wá bá ẹ sọ èmi eh, kí ni solution dá sí ah, nǹkan tó ṣẹlẹ̀ àti ìjọ máa ṣe náà ni torí involve àwa méjì nǹkan tó máa connect àwa méjì papọ̀ ni solution ṣó ti yẹ. Ah, fẹ́ràn mi ṣàlàyé ẹ̀ o ti ń dẹ́rù bà mí. Ah, sùúrù o ìṣẹ̀ṣẹ̀ báyìí lè yàn yọsẹ̀ nínú ẹ̀kú egun eh, ṣó ti yẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó sọ pé solution kan tí mo máa ṣe wọ́n ní pé eh, pé pé èmi àti a ní láti jọ máa ṣe sorry wọ́n ní èmi wọ́n ní máa ní láti máa bá ọkọ ẹ̀ ní àjọṣepọ̀. rò páyé bàbá fẹ́ bàjẹ́ ṣé bàbá ń ṣi èrè ni ah, ah, kí ló ṣi yẹ ṣé ó tún mú nǹkan tó wá bí ni ó ah, gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ni solution nǹkan tó ń ṣi yẹ ni kò máa bá kémi àti ẹ if i get if i get you right. èmi àti ẹ kọ́ èmi àti ẹ. èmi àti ẹ yìí kájọ máa kọ́kọ́ ni. ṣé ìwọ ìkan mọ́kàn ni mo wá bá nítorí pé kọ́kọ́ mi má lè wojú obìnrin mi irú ọ̀rọ̀ obìnrin wo ni wà tí bàbá wa bá mi sọ má bá mi sọ sọ fún mi kó o ṣeré ni ọkọ mi báwo. ẹ bọ ọ̀rẹ́ mi ṣé kí tèmi wá gbé mi. irú kí nìyẹn kí tèmi wá lọ sí ọdún kan tó ṣẹ́ náà bàbá yẹn gangan náà ló lọ mú mi bá tó wá solution sí títí tèmi kí wọ́n lè ṣe orí orí bàbá tí ò lè wá solution sí kan tó ń ṣe ẹ́. ibò tí ìtùnú tèkì ọ̀rọ̀ yìí sí o má gbà wípé oore ni mo ṣí ẹ o ṣé kò rẹ kó wá dìbí mọ́ mi lọ́wọ́ ni ṣé káyọ̀ tèmi bàjẹ́ ni ìjọba tó kọ sínú ọkọ inú ìwà afẹ́ láti nígbà ọkùnrin kankan òní wá rẹ̀ mi pẹ̀lú. ṣàlàyé ah, pé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn bí mo ṣe ṣàlàyé o ṣàlàyé pé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn mo wá bá ẹ ìwọ àti màmá ẹ ẹ mú mi jáde tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín kí n lè ní pèsè nínú lẹ́mìí ní ìsìn tọkọ mi ti ń balẹ̀ tọkọ mi ti ń gbọ́ tèmi tó ti ń wojú mi ìwọ wá ní wèrè kan lọ́wọ́ yẹn ah! aláyé ò lè ṣẹ́ ṣótúbọ́ aláyé kò lè ṣẹ́ ojú tí mo lè là yìí ojú tí mo dì yìí kí n tó là fẹ́ràn mi kí n tó la ojú mi parẹ́. àwa nìyẹn. àwa ni o. àwa ni ẹ mélòó. àwa méjì náà ni. Ah. ẹ rajà ni. ẹ ká sọ̀rọ̀. ẹ ní sùúrù o. kí ni ah, ẹ ṣe bẹ́ẹ̀ ní làákàyè bẹ́ẹ̀ ń lọ pàdé òbí ẹ ra mà ìtàlẹ́ fẹ́ rí. mo wá rí ọ̀rẹ́ mi ìtùnú nínú. ọ̀rẹ́. ọ̀rẹ́ mi ìtùnú má mi jà wọlé. mẹ́mbà sinagogu ń gbà yín lójú o kí ni rádàá dẹ̀ sí báyìí. Ah, ṣé bẹ́ẹ̀ ní làákàyè ìjọ tẹ̀ wá bíi ṣé wàá kó lé ni ah, ìtọ́jú mi lọ̀rẹ́ yín ṣe léyìn bóde ni ṣé kí ni máa ní ètè kí ni èyàn ti ní ẹ̀ mọ́ wà bímọ kí wọ́n tó ni ẹ̀ tó à ń bọ̀ ìpéyà alágbàfọ̀ dání màmá alágbàfọ̀ ẹ̀ mọ́ bínú ti ń yàdé. ẹ ṣe ìyá alágbàfọ̀ ẹ má ìsọ̀rọ̀ ẹ ṣe alágbàfọ̀. ẹ kò jẹ mi ò ń ṣe alágbàfọ̀ èmi nìyẹ òun àtọ̀rẹ́ ń jà lóòótọ́ mo wá bá wọn parí ẹ̀ ni. olóhùn ọ̀fẹ́ rí anybody nítorí bá sì wo lówó ní pomi gbóná ṣe. kò lè lóhùn ọ̀fẹ́ rèmi wọlé ní sójà rèmi. mo rò pé wèrè ń gbélé yín ah, sáyé ṣe yín ni mo mọ̀ bàtà nílẹ̀ àkàṣe bẹ́ẹ̀ ń lọ pàdé òbí àkíyàn sọ̀rọ̀ fún yín simple kẹ́sì gbọ́ kí ni ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kí lè wí. ẹ ó ń ṣe ẹni ó ń yọ ẹ lẹ́nu. nǹkan ṣe mí. wọlé jàre. ẹ wọ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ ti jìyà ní ìsìn ọdọọdún mélòó. ṣó máa ń nà wá ni. dáàdi tí bá dákú nù lé wàhálà tó bára lé ni o ẹ bá kó wà lábàrà yín o ẹ bá kó wà lábàrà yín o ẹ ti gbọ́ ẹ máa lọ jẹ́jẹ́ mọ́bẹ̀ẹ́ ni o mi ò fẹ́ wàhálà. ká má wọlé. ẹ wọ̀ tí a bá bí yín re ẹ wọ̀ tí a bá bí yín re kẹ wọ̀ ẹgbẹ́ bá kìbí àwọn ajẹ́ kún nù mọ́ òdu ẹ̀ ẹ̀ ń kó lọ́wọ́ rẹ̀ tí a bá má fi kankan bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ sọ́mi àmì ẹ má fi kí ni wọ́n rí kí ni wọ́n rí ẹ̀yin mẹ́sẹ̀ bú mi lágbára ọlọ́run ẹ̀ tọ́ bàbá jẹ̀bú ẹsẹ̀ kan lẹ́yìn ni ẹsẹ̀ kọ́ ìyá ẹ̀ máa ẹsẹ̀ kan ìyá ìyá rẹ ẹni ẹ̀ ìyá rẹ wà o ẹ̀wọ̀n yóò sì ìyá ìyá ìyá tí ò lè dẹ́kun káyà lérí gbé ẹ pè gbogbo fámìlì wọn tó gbé yín lé lòsì onídìdí odò yẹn rìdí mẹ́ńbà dákúndé bí ogun ọ̀pá ẹ̀rọ lòsì olórí burúkú yìí olórí burúkú ọlọ́pọ̀ ká wọlé àwẹ̀ wọ́n máa tọrọ owó lọ́wọ́ olówó ní káyé ti ni àrùn àlẹ́gùn síbà. kí ló dé kí la fẹ́ máa ṣe ń bí. ṣé mọ̀ yìí pé inú ilé ta fẹ́ lọ wọ̀ yẹn kò ṣeé kù gìrì wọlé a ní láti dọ́gbọ́n sí mi ṣe rí ọkùnrin dọ́lápọ̀ èèyàn ọkọ ọ̀rẹ́ mi gbogbo ìgbà tó bá ti ń lọ bí àti tó bá ń bọ̀ láti bí iṣẹ́ ibi báyìí náà máa ń gbà kọjá kò dẹ̀ sí bọ́yẹ fẹ́ gba bíbà kọjá tí wọn ò ní rí wa tó bá ti rí wa báyìí àwa kàn sáré gbé súnmọ́ wọn ni a bá ti gbé sílẹ̀ a bá gbé sílẹ̀ a gbé wa wọlé ilé táàrí wọ́n lè gbá wa wọlé. kò yé mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní òtètè já mi sí i kí lè inú mi ṣe tó lóun farọ́ jù iṣẹ́ kí ni mo gbà. dájọ́ kò jọ ìdílé lẹ̀ a máa ṣọ láti rẹ́bí ló máa gbà kọjá. ká rọra tẹ̀lé ọkùnjọ lápọ̀wọ̀ nílé. Hmm. a lè rí réwọ̀ lóòótọ́. ẹ mọ̀ fọ́ rẹ mi ṣọ̀pọ̀n náà ni. ó mú da gbogbo ẹ̀ sírọ̀fù sí i ó máa fọ́ ọ̀rọ̀ ìlójú pọ̀ ni. gbogbo ẹ̀ ló ti yé mi a máa wọlé ọlọ́run máa bá wa ṣe ń gbọ̀ tí mo ibi tó wọ́pọ̀ yìí ń gbà yẹn ó bá rí wa ń jòkó bí ẹni mọ́ kó sínú ọkọ̀ kó wà wọnú ilé tó bá tán. gbogbo ẹ̀ ló máa yanjú. àbádẹ̀ ti wọnú ilé tán. ọ̀rọ̀ bá bù ṣe. ẹni bàbá mi ah, ah, ọ̀dọ̀ yín là ń lọ ọ̀kadà ló fẹ́ jù wá sínú omi bẹ̀ yẹn bá ṣe bọ́ọ̀lẹ̀ nìyẹn àwa ní ká ṣe mí bí báyìí. n ah. pẹ̀lẹ́ má bínú àwọn ọlọ́kadà rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ wọlé sí tó yẹ gbọ́dọ̀ wà lẹ́ ń lọ. ọyọ ìwọ lọ wọlé sọhùn kébì wọlé síwájú lọ sọhùn yẹn. ẹ ṣe jàre ọjọ́ bàbá mi ọ̀dọ̀ yín náà là ń lọ. ọmọ nìyí ọmọ ní dẹ ọmọ ọmọ ládé olóko ọlọ́mọ ló la yé èèyàn báládì òsì nílé ọmọ wọn ni yóò jogún ẹ̀bùn èdò àkójọ rí tèmi péjú èdò àfẹ́fẹ́ ètò àlejò. Ìwọ da. Obìnrin sanu, yes. olórí ọkọ. Ẹ káàbọ̀ sà, yẹ sà, yẹ sir. Yes, sir. Yes, sà. Ìjẹ̀bú, ẹ ṣẹlẹ̀. Ẹ ń bí mọ́tò ìkérò mọ́tò. Lọ́rọ̀ èsì pé kí ṣẹlẹ̀ àwọn ẹrù sí. àwọn aráàbí ò ti wá bí tẹ́lẹ̀ tí mo lé wọn bóde. náà gàṣọ fọ kí n paaki ṣé èmi rè máa pàṣẹ rẹ ọgàṣọ fọ àbí ọgà rè máa pàṣẹ rẹ mi. ó sì fi sí ẹ̀ ti ṣeré báyìí. kí ṣẹlẹ̀. tí màdàmú ń bọ́ọ̀lì lọ́wọ́ lókè. Ah, ọ̀gá ní sí no one màdàmú lọ sọ bẹ́ẹ̀ o. ọgá rẹ sọ à. Ah, ah! ẹ bọ́ ti kókó rẹ̀ àdùnmẹ́ sọ fọ ní ọ̀gá obìnrin níyẹn pàṣẹ sọ fọ kó lé wọn jáde ọ̀gá ọkùnrin àwọn sọ fọ kémi paaki ṣé màá sọ fọ mí nìgbé wọ́dọ̀ ọgá kúrẹ́ ṣe sọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ jọ èsì náà ó lè nínú dédé àwọn ọkùnrin àti obìnrin. ọmọ pé àwọn láìsí ti ìfi yé mi. ok irun gbìyànjú àti sọfà eh, confirmation of evidence eh, who owns the house is he husband or woman. obìnrin ni o lọ́lẹ̀ sí. ìlú bí màdàmú lọ́wọ́ gidi. ó yẹ kí wọ́n wá lu làkàyè wákàbàtà ní kò gbé ó yẹ kó fi làkàyè tiẹ̀ eh. kó fi kún. síbò ń lọ́pọ̀ lo ní tí mo ṣe sọnù ipe iṣẹ́ yín ọ̀kọ́jà iṣẹ́ mẹ́ta iṣẹ́ ń bọ́ lọ́wọ́ rẹ lọ náà ni. àkọ́kọ́ náà èpè àpòrò àti gàrí. dídé irun òsán ẹ̀rí bá mi ti ṣe kékeré rí. wọ́n ṣe rí wọ́n ṣe rí. àti fi civilization àti fi ṣe kíni àti fi parẹ́. kò sí wàhálà sẹ́wọ̀n pé màdàmú ló pàṣẹ ẹ̀yìn rọ́ àṣẹ màdàmú àgbàlagbà mélòó ni kò sẹ́jẹ búrẹ́dì o bẹ́ẹ̀ bá dán wò yóò lè lùtù. nù àpárá nù kẹ́kẹ́ rẹ̀ ṣe. àwọn ará ní òjò àbúkọ́ ẹsẹ̀ ní ń dùn mí ẹsẹ̀ mọ́kọ́ o. ẹsẹ̀ náírà. ẹ ìṣẹ́lẹ̀ rẹ o nígbà tí mo wà nú tí wọ́n fẹ́ bí mi báyìí ọmọ mú ìyá mi fún eh, eh, ọjọ́ mẹ́sàn-án wákàtí mẹ́sàn-án ìṣẹ́jú mẹ́sàn-án nígbà tí ń dè náà kẹ́sẹ̀ dé nu. adìẹ dọ̀ dùdú ẹ̀kọ́ yẹn ṣe. tí mo ṣe wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ nígbà mo dé mo tún kọ́ ọ ìpìọ̀rẹ́ ò ní cross kò dúró láyé dédé àròjọ fún ọlọ́pàá kan tí. wọ́n ò dédé ariwo rò payàn kó ẹ̀ṣẹ̀ àbí wọn bí ẹ mọ ẹ̀ṣẹ̀ òǹkà kékeré rò jẹ mi kí n fi fẹ́ nu òǹkà òun rè kí n nẹ dúró dúró dúró. ẹ jẹ́ bí mo gì mí mú fún òkan. Ah, àwa yà yà àyàwó inú ìjọba. ẹ ṣẹlẹ bọ́ọ̀lì ríngì. ẹ wà á yẹ ká sọ̀rọ̀. kápọ̀dù mi ọ̀dọ́ o kápọ̀dù mi ọ̀dọ́ o. ẹ ti jọ igúrúpù àwọn àwọn jìgàn ẹ máa ń rẹ́ ibi jì. ọjọ́ igúrúpù wá wá ọjọ́ igúrúpù jìgàn wá. ìtùnú ìtùnú mọ́mí ẹ yókò ilé ilé tiẹ̀ ṣáàlì tó lọ́ọ́ ni ẹ pẹ̀lẹ́ ma mo rà ọmọ mi ọ̀rẹ́ ẹ lọ́nà. ṣé dáadáa ni báwo ni. ẹyẹ ò sọ fẹ́ yẹ kókó <laughs> ah, oh, ń bọ̀. ẹ ò tọ́ ni a sọ fún. kò mọ̀ pé ń bọ̀. kò mọ̀ kò mọ̀ toró lọ́rọ̀ tèmi fẹ́ sọ. Oh, ah, ẹ jẹ́ kí n excuse yín báyìí. a ó ti o ọ̀rọ̀ tó kàn wá lára fúnra rẹ̀ ah, kì í ṣọ̀rọ̀ òun nìkan náà ni ó bá jọ̀rọ̀ òun nìkan ni màá ti pè lórí aago àmọ́ ọ̀rọ̀ kájọ jókòó kájọ sọ ni. Ah, eh, eh, rárá mọ́mì nǹkan tẹ́ fẹ́ sọ yẹn ti yé mi. bá nǹkan tẹ́ fẹ́ sọ ní àti ọlọ́rọ̀ ẹ jẹ́ kọ́kọ́ mi excuse wa. bẹ́ẹ̀ ni o àti bọ́rọ̀ tí mo ti fẹ́ sọ ó ní í ṣe pẹ̀lú àwọn. bí bàbá fẹ́ gba nǹkan á sọ fún lórí ilé kó tó gbà ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni ilé tó ń gbé láńlọ́ọ̀dù ẹ̀ fún wàhálà ni ìwà tí láńlọ́ọ̀dù ẹ̀ tí ẹ̀ ń wú ìwà burúkú tí òṣè máa fi ti gbọ́ ni ẹ̀yìn gbọ́dọ̀ sọ kétí rẹpẹtẹ gbọ́rọ̀ tá à ń sọ yẹn ìwà àbùkù ìwà àdójútì gbáà ni mo bá ní kóònù lé ibẹ̀ ẹni tí ó bá níbi tó máa dúró sí lọ́ máa ṣe bí ẹni tí nǹkan ń ṣe mo bá ní kú mo wá wò kò dẹ̀ lè dúró lọ́dọ̀ tèmi mo pe yàrá tèmi bá kó yàrá báyìí ìta ni máa fẹsẹ̀ sí ni bá ti kó lórí bẹ́ẹ̀dì báyìí máa fẹsẹ̀ síta ni ẹ̀ mo wá wò pé kó wá síbí báyìí kó wá dúró díẹ̀ fún ìgbà tóun náà máa fi rí owó láti fi gba apartment. ẹ bọ hòtẹ́ẹ̀ wà ń bẹ̀ náà grown up lẹ wá ní. hòtẹ́ẹ̀ ah. ló fẹ́ lọ gbà ìbí mo sọ ẹ má jẹ àárọ̀ nígbò bá ń lọ ní hòtẹ́ẹ̀lì tó ń jáde tó ń lọ tó ń jáde ah, ah, ẹ̀mí burúkú lè bà léèyàn ìyàwó mi ń bínú ni ó ń bínú nítorí pé ọ̀rọ̀ yóò tó kẹ torí ẹ̀ máa wá àbí ẹ kàn pé lórí fóònù ni ẹ ṣé bí ilé ẹ ní nígbà tó yẹ pé gbogbo apáta fámìlì fẹ́ sọ wípé a ti dọ́mọ ìyá. nǹkan tẹ́mi dé ni wípé ó yẹ kí n sọ lójú ó dà má ọba ah, ilé nílé ẹ please feel free for how long ló máa fi dó. bóyá oṣù kan náà ni kó fi rí apartment tiẹ̀ gbà tó oṣù kan. Hmm. ó ń tàlà sọ wípé oṣù kan wò bá lóṣù mẹ́ta mẹ́rin ó mọ̀ pé ilé ẹ̀ ló ń wà. bẹ́ẹ̀ náà ń oṣù kan pé náà ló wà. it's alright it's alright no problem. no no no no àtijọ́ ah, tẹ̀lé. ilé nílẹ̀ please feel very free. mọ́mí ìgbà ọlẹ́yìn padà. tẹ́mi bá ti sinmi díẹ̀ sí màá máa lọ ṣùgbọ́n mo máa dún èmi àwọn àbájá tí ìrọ̀lẹ́ máa bá máwọn aṣọ díẹ̀ wá. Ah, ẹ tún lọ kẹrù. wọn náà sọ̀rọ̀ ẹ ṣe kó yẹ kó ti kẹrù wá no kí fẹ́ràn mi tẹ̀lé mọ́ mi lọ kẹ́rù yẹn wá. Ah, ah, ẹrù mélòó mo fẹ́ bá gbé máa kọ̀ bá káṣọ díẹ̀ ni èyí bó ṣùkọ́ ló fẹ́ lò wá ti bá káṣọ díẹ̀ sínú báàgì àgbé wá sí bíbẹ̀ kóun jókòó kó má wulẹ̀ tún dààmú. ẹ̀kọ́ lọ́ba kó gbogbo àwọn ìyá yẹn ti bà wá jẹ́. <laughs> ìgbà ni mọ́mí wa fẹ́ padà sọ. ẹbí ò ní pẹ́ padà láti sinmi díẹ̀ ẹ kì í bá yín wà kankan lókè. Ah, bẹ́ẹ̀ ti ẹ wọ́n tún ẹ ṣe bàbá ẹ náà máa fi gbogbo gbà fọwọ́ náà dé ẹ ṣe ẹ jà yé ah. <laughs> ẹ jókòó jókòó ẹ nǹkan tẹ́ ṣe náà kú díẹ̀ káàtó ẹ ṣé mo máa bò nínú ilé mi bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ sọ fún mi ah, ó dáa náà nǹkan tí yóò bá ti lè gbà kéèyàn má ṣe fún yàn bíi tẹ́ ti dàrú àwọn oṣù kan ló máa lò kó lè pé ṣáà ṣe sùúrù ṣe ti gbọ́ nígbà tẹ́ wá fẹ́ máa bẹ̀rẹ̀ ìjà nísìn bí èmi tó dé yìí nígbà ẹ bá máa tí nǹkan bá máa fi pé ṣé kò ẹ bá jẹun wá parí ìjà bí o. ẹ ṣe wọn tó tọkọ mi sí ibi wọn gbé bí fẹ́ kó dà sùúrù wọn ní ìgbé. ìtùnú ò ṣe hmm, don't be upset kí ló ń rojú ṣàánú mo mọ̀ pé wò láì kí ẹ̀ máa intrude nínú privacy but this is your friend but you just have to I mean accommodate her for some few days come on I'm being now. The deed has been done already no need crying over spilled milk o ti ní kó wọlé ó dẹ̀ ti wọlé whatever nǹkan tẹ̀mí nǹkan ń tẹ́lá sọ ni pé mi fẹ́ kó máa lù ẹ́ bá kan pé bẹ́ẹ̀ nǹkan sọ mo fẹ́ kó padà lọ sí yàrá lọ bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò mí nà lọ́bẹ̀ ta ni. ọ̀rẹ́ ẹ̀ náà. má bà mí sọ wá ṣe ní kí n lọ bẹ̀ kí n lọ bẹ̀ ẹni tó wá sínú ilé mi without my permission. stop ẹ o ní problem sí i yẹn come on you don't èmi ò ní jẹ́ kọ́wọ́ ẹ̀ bá kàn tó bá lè lọ bẹ̀ bá lọ bẹ̀ bẹ̀ fúnra mi. ọ́ tẹ́ lọ bẹ̀ fẹ́ because kò dáa. Ah, ẹ nà ó. ẹ má bẹ ọjọ́ kọsán tó bá dọlà má o ṣe sọ pé wàá bẹ ìtùnú níbẹ̀. Ah, ó ní má promise me. i promise má bẹ jẹ kọsán. bẹ́ẹ̀ o. ṣé àtúnwò àbúrò sí ìsọwọ́ mi. ọyọ sọ àwọn alẹ́mọ̀ tó bá fẹ́ dìde lẹ́gbẹ̀ẹ́. mo fẹ́ dìde lọ tẹ́lẹ̀ wá tó ó yára ní kò já sùn. Ah, ó sì bẹ̀rẹ̀. <laughs> ṣe ń bẹ̀rẹ̀. ètò báwo. ayé gba tápá ọkọ lè gùn. mo kí fẹ́ mu jíìsì náà fún gba lórí ilẹ̀ fẹ́lí sọ́gbọ̀n àwọn ọmọdé ọkọ̀ ní kí n bẹ́ẹ̀ kí wọ́n kò fara. abẹ́ ìmọ̀lẹ́ jọ ń torí ọlọ́run ṣáyé ẹ̀ débi rúùmù tá a fi ẹ́ sí ṣóde kitchen ah fẹ́ràn mi kí ló ṣe ẹ́ tó mójú tó mọ́ra ni ẹ ṣáyé ẹgbẹ́ ti bí nítorí ọlọ́run àlejò tó yàgbọ́ fi taratara welcome pé ọkọ̀ ò káàbọ̀ sínú ilé mi o ó mọ ọmọ boundary yẹ jọ ṣé àjìyẹ débì let this one be the first and the last from today henceforth mi ò fẹ́ rí ẹ kitchen mi mọ́. ìtúnú ò dé take care easy now kò lè tó yìí náà ayé yìí ò lè tó yìí náà ah, tó bá farabalẹ̀ a lè gbọ́ra wa yé lórí ọ̀rọ̀ yìí mi ò sórí bí mo ṣe wà ọlọ́run bá rí inú mi mi ò bá tìjà wá nílé mi ò dẹ̀ wá láti wá ní anybody lára in fact ibi tẹ́ ẹ fi yọ mi sí báyìí láti ìgbà tí mo dé ibẹ̀ náà ni mò ń ṣomi sí ah, àmọ́ tí n bá fẹ́ jẹun tí n bá fẹ́ mu ṣé mi ò wá lẹ́tọ̀ọ́ láti ẹ̀ ti wá sọ̀kalẹ̀ nígbà tí mi ò kì í ṣe lẹ́wọ̀n. Hmm, nígbà tó mọ̀ pé ó kì í ṣe lẹ́wọ̀n ó fẹ́ mú bàbá tó ṣe jókòó sí ilé ẹ̀ níbi táyé ti gbà ẹ́ tó ti lè tó ti lè stretch wheels ẹ̀ bó ṣe wù ẹ́ ṣé mo pè ọ́ wá síbí ó wà nínú ilé ọkọ mi o ilé ọkọ mi lọ wà ó tó sọ fún mi pé kì í ṣẹlẹ́wọ̀n tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu jókòó síbi tó wà máa ń ní kọ́mọ̀dọ́ wá gbé fún ẹ rí tí mo fi ní wọn rẹpẹtẹ tí mo fi tí mo ránṣẹ́ nìyẹn jókòó síbi tí mo fi ẹ́ sí mi ò fẹ́ rí ẹ nínú kíchìn mi. kódà mo ti gbọ́ màá jókòó síbi tó fi mí sí àmọ́ ṣé tọkọ wa bá dé láti ibi iṣẹ́ ṣé mo ní àǹfààní láti máa wá ṣe ẹ lò sí wọn. ṣé o máa ṣí má sùn mọ́ mi. àwọn kí n wà ẹ́ ọkọ yìí mélòó. Ah, ọkọ tèmi nìkan dọ́lápọ̀ tèmi nìkan tèmi nìkan lè olójú yọyọyọ ọkọ tèmi nìkan jẹ́ tí mo bá tún gbọ́ láńgbèjì yẹn lẹ́nu ẹ̀ ọkọ ọkọ yìí mélòó máa gbá ojú ẹ ni. ìṣòro ó dàbí ẹni pé kinní yìí ó ṣe ń fàyè difficult láti accept and you just have to accept it ìpè bọ̀bọ̀ yìí èmi àti ẹ̀ lájọ ni ọkọ àwa méjèèjì ni ṣé fúnpa ẹ̀rọ ẹ̀rọ ni. Ah, ó dáná ṣé o gbọ́ ìsọkúsọ tó jáde lẹ́nu yìí sí ah, ó ti dọ́kọ̀ èmi àti ẹ̀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 tó bá fẹ́ mu omi ọ̀nù sínkì yàrá ìpolongo níbẹ̀ wọnú bathroom lọ́pọ̀lọpọ̀ mi ibẹ̀ ní irú yín ti máa ń ṣé wàá jáde kíchìn ni ṣé wàá jáde. Ah, ó dáhùn mo pé kí ni mo fà síra mi lọ́rùn ah, ó dáhùn dáhùn dáhùn dáhùn. àǹtí mi ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà owó tí mo béèrè lọ́wọ́ yóò pọ̀ jù torí tí mo máa ṣe wá láti school. mi ò kú sọ pé mi ò fún ẹ lówó mm-hmm. mi ò sọ pé mi ò fún ẹ lówó má mm-hmm. fún ẹ bọ̀ǹkan tèmi náà fẹ́ sọ fún ẹ mm-hmm. kó tẹ́tí kó gbọ́ kó má jẹ́ kó gbé tí ọ̀tún wọlé kó tún máa gbà tó sì jáde mójútó ẹ̀kọ́ ẹ̀ nǹkan tó ń rán lọ ṣe ní school ẹ̀ ń ṣọ́ọ̀ pé yẹn ló gbájúmọ̀ rántí ọmọ ẹni tó ń ṣe rántí ọmọ ẹni tó ń ṣe. Ìka fẹ́ràn mi, ẹ ká sọ. Àǹtí mi, hmm. kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ yín kọ́ nìyẹn, oh. àti fẹ́ràn mi nǹkan tó bá wá bí mi kó kan jù. ẹ ní sùúrù ẹ ní sùúrù. wọ́n ń wọlé bọ̀ láti ta. Mm. wọ́n wọ inú ilé inú yàrá kí ló ṣẹlẹ̀ ṣó ti ń gbẹ́mí báyìí. ẹ nǹkan tó bá wá bí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n òun ni kò kan jù. ẹ dẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀ náà ah, torí bí mo ṣe rí relationship ara yẹn méjèèjì kò bọ́ sí rárá ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ṣé kò sí nǹkan kan. gbogbo owó yẹn máa fún un máa send ẹ sí àkáǹtì máa lọ iṣẹ́ olówó mọ́tò. rárá o mi ò lówó mọ́tò. màá send gbogbo ẹ̀ sí ẹ. ẹ ní káàṣì. mánéèjì tó wà lọ́wọ́. kí wọ́n máa lọ́sìn àgbẹ̀. ok ẹ bá mi kí ọ̀nkú tó má ti dé ṣẹgbọ́n. Okay, Dami. Nígbà wo? Ah, má pẹ́ o kí ló fẹ́ kí n sè ẹ̀ẹ́ ṣé kò wá ní tútù ṣá máa pè ṣá tó bá pè mí máa jẹun kó tó dé o ọ̀rẹ́ ìdàrin mo fẹ́ bá má ti kọjá sáré bá ń sọ̀rọ̀ sáré ò máa ṣí ẹ ọkọ mi ni mo bá sọ̀rọ̀ èmi ò bẹ́ẹ̀ dùn mo fẹ́ bá a sọ nǹkan kan ni mo fẹ́ kó bá mi ra nǹkan bọ̀ ṣùgbọ́n ó kè é ṣá kí ló fẹ́ bọ́kọ mi sọ a ní mo nídìí nǹkan kan tí mo fẹ́ kán bá mi rà bọ̀ nígboro kọ́kọ́ mi bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ kí ló dé tó lè sọ nǹkan yẹn fún mi kí ló ń ṣe é náà. fẹ́ràn mi mo mọ̀ pé ò fẹ́ràn mi náà so mi ò lè ran ẹ tẹ̀ ìwọ ṣáà ló sé mi mọ́nu ilé ní kí n má jáde tí mo dẹ̀ gba kámú síbẹ̀ so tí bá ní kó lọ bá mi rá ẹni tìwá bí ìgbà tí mò ń kọjá ìyá ara mi nìyà o ò ní rà bọ̀ jẹ́ kí n lè rán ẹni tó wà nígboro kó lè bá mi rà bọ̀ fẹ́ràn mi kí ló fẹ́ ṣé mo sọ ẹ mọ́ mi ni ọmọ ìsìn mi ni kí ló ṣẹlẹ̀ nítorí ọlọ́wọ́ rẹ̀ fi mí lẹ̀. Eh? wá kí ló dé tó ń sọ̀rọ̀ bí ọdẹ báyìí no ìtùnú kí ló dé tó ń sọ̀rọ̀ bí àṣẹ báyìí no kí ló dé tó ń sọ̀rọ̀ bí òpònú náà mo kàn ń wú ẹ látijọ́ mo kàn ń wú ẹ tó kàn ń ṣe bálabàlá mo kàn ń wú ẹ látijọ́ tó kàn ń ṣe pálapàla ni kí ló ń ṣe ẹ gan ah, náà wá arábìnrin sọ́rí lórí ìtata wàyí o máa ní láti fi ara ẹ balẹ̀ because ìfarabalẹ̀ olólè sọ̀rọ̀ tó wà láàrin mi àti ẹ̀yọ́ sórí gbogbo òṣìṣẹ́ burúkú tó ń bá mi perform láti jọ ọlọ́ọ̀ mi ò sí lẹ́fọ̀ọ́ nítorí nǹkan tí mò ń wá òun ló jẹ́ kí n já tù fún ẹ̀ ó lè sì mi ò gbọ́ òkè ẹ̀jẹ̀ mi ò kí ń kù tó yẹ kí ló ṣe ẹ́ náà ọkọ̀ ń tẹ́tí mi ẹ́ ní àbọ̀lẹ̀ ọkọ̀ ń ṣe báyìí ara ọ̀sọ̀ sí mi ẹ́ ní à kí ló dé kí ló ṣẹlẹ̀ jọ ṣe mo wá jí ẹ lọ́kọ̀ gbẹ́ ni ìwọ kọ́ lọ fà mí láyẹ̀kẹ́ ìwọ kọ́ lọ sọ mí dàbí ẹ̀ dànù kí ló wá ṣe à ní sùúrù fún ara fi ara balẹ̀ kọjá kọ́rí ẹ̀ pẹ́ o náà sì gbogbo òṣì tó ń bá mi fà mo sọ fún ẹ pé òkè kó jẹ́ kí n bá sọ̀rọ̀ mo pọ́ ilé ni mà nínú ilé mi wọ́n láìtàlẹ̀ mo ṣàpọ́nlẹ̀ ni mo ṣe sọ pé kó jẹ́ kí n bá sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ ó ti gbẹ̀yẹ́ pé mo ní fóònù nọ́mbà arákùnrin lọ́wọ́ mo lè pè at any time tó bá wù mí mo gbọ́ ní ni mo ṣe wá bẹ́ẹ̀ lókè jẹ́ kí n bá sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ mo lè pè fúnra mi kí n sọ pé fúnra mi ra wọ́tẹ̀pà sọ́tàn o ẹni kí ló ṣẹlẹ̀. kí ni. Hmm. mo máa ní kí lọ sọ́dọ̀ àti ìtùnú ni o kí lọ bẹ̀rẹ̀ wọ̀nà tù lọ́wọ́ ẹni kí ni mo rí. àǹtí hmm. fẹ́ràn mi ah. ọ̀rẹ́ àǹtí ìtùnú bẹ́ẹ̀ sí wọn hmm. àwọn ni mo rí ní ilé o. Ah. ìmọ̀ ni o. kí lè mọ̀. ọkọ wọn ṣe ń bọ́ ọ̀tà báyìí. Eh. mo ṣe ṣe pẹ̀lú fún àwọn lẹ́nu. Ah! ìfẹ́. wọ́n kì í sì àǹtí mi ò lè ṣe nǹkan kan ṣe náwó báyìí bí bẹ́ẹ̀ ṣe lanu báyìí náà ni mo ṣe lanu mi lè ṣe nǹkan kan serious. ẹ kí mo ṣe rí mi kò tán síbẹ̀ yẹn jẹ́ kí n continue kò tí ì tán kí ló kúkú o. bá ní kí n ṣáà tẹ̀lé wọn wọn rí mi o mo wá kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ mo tẹ̀lé wọn inú yàrá ni wọ́n wọ̀ yàrá tó wà ní ìsàlẹ̀ gangan ni wọ́n wọ̀ àti mo máa fi wò ó tí fẹ́ràn mi ti ń gbé láǹtí mi o wọ́n ń dán nǹkan wò ó. ìfẹ́ <laughs> ìfẹ́ ẹran tí mo rà bó o tí sè é èmi máa pa wá lọ́ṣọ ẹran yẹn kó lọ sí. kò tán síbẹ̀ yẹn. lọ́ṣọ ẹran wá sí mi tàbí fẹ́ jẹun kó lè rántí fi máa gé àti. àti mi ò lè sọ̀rọ̀ sí èpè wọn o kò tán síbẹ̀ o. a gbọ́. ìfẹ́ ah! o bíi tọ́pẹ̀sẹ̀ ó dààmú. tó ń ṣe ìdẹ́ẹ̀dá báyìí what do I do to deserve all this? ẹ́ <laughs> eh? òun ni mí lára nínú ilé mi ṣé kí n máa regret pé mo ní ẹ lọ́rẹ̀ẹ́ ni <sighs> ẹ fẹ́ràn mi gbogbo wàhálà tó ń fà yìí ti sú mi ó ti sú mi ó ti sú mi. You know me right from day one. You know me too well. You know I'm not a bad person. Láti ọdún tèmi àti ẹdẹ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀, mi ò ṣe aburú kankan sí sàkání rẹ̀. Àmọ́ràn tó wà lẹ̀, ó sòsí mi lẹ́nu òbí rẹ̀ sí ni. I don't know what to do myself ìtùnú ayé mi ti bàjẹ́ now. More, ní life more? can't you get it I just want you to to view this issue from my own point of view fi ọ̀rọ̀ yìí kò fi ṣírò ara ẹ̀ wò pé tó bá jẹ́wọ́ ni kilo ló máa mi ò lè ní ọkọ mọ́ láyé láti wọ bàbá sẹ wọ́n ní ọkùnrin kọkọ ò lè kọnu sí mi mọ́ mi ò lè ní àjọṣepọ̀ mọ́ pẹ̀lú ọkùnrin kọkọ mọ́ láyé gbogbo àjálù tó dẹ̀ jálù mi yìí nítorí ti ẹni nítorí oore tí mo ṣe fún ẹni tí mi ò bá ṣoore yẹn fún ẹ lọ́jọ́ kìíní àná ayé mi máa nọ́mà máa nọ́mà máa bá ọkùnrin tó wù mí lájọṣepọ̀ tó torí tí mi ò bá ní àǹfààní láti bọ́kùnrin lájọṣepọ̀ báwo ni mo ṣe fẹ́ di ọlọ́mọ no you tell me ṣé mo lè dá ọmọ bí fúnra mi ni so automatically bá ṣe ń sọ̀rọ̀ yìí mo máa di àgàn for life nìyẹn ṣáyé mi ò ti bàjẹ́ ṣé tèmi ò ti gbé báyẹn ni mo ní ìtẹ́sọ ọlọ́ọ̀bá rínú mi mi ìdè dálé ẹ̀rú you are my friend i love you from the bottom of my heart god sees my heart gbogbo wàhálà tí mò ń bẹ fà nínú ilé ìgò ọlọ́ọ̀bá rí pé kò dénú mi gbogbo ọgbà táwa ti jà tó ní sí tún bá ṣe ni mo máa ń wọnú ilé wá jà because i don't like it i don't like what is happening to me but i can't just help it i cannot help it wọ́n dẹ̀ sọ wípé the only person the only man ọkùnrin ẹyọ̀kan tó kù nínú gbogbo ọkùnrin tó wà nílé ayé tó lè sọ mí dọlọ́mọ láyé kò ju ọkọ ẹ lọ I feel bad about everything but what can I do? kí ni nǹkan tí mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe now I am confused myself I am confused I am going nuts I don't know what to do again. <laughs> even at that. even at that hmm? ṣé wàá fi ó pé gbogbo àwọn wheels tó lò gbogbo àwọn ọ̀nà tó gbà tó fi ní mi lálẹ́ nínú ilé mi ṣé ó fi pé nǹkan tó yẹ kó ṣe nìyẹn àti sáré ká má àti sáré ká má tẹ àti tẹ tán ó ní ká sáré ká má kú fẹ́ràn bí tó fẹ́ parí rí tó fẹ́ parí rí mo lè pa ẹ́ ó ní mi lára ó ní mi lára you make me regret having you as my friend and this is not you tí mo mọ̀ ó wá ṣe bí ẹni pé ọmọ tiẹ̀ ó ní any feelings fún mi ó ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ lé mi kúrò ní dẹrù mi. no kí mi regret no issue. no no please don't get me wrong please don't get it all wrong please jọ torí ọlọ́run mọ mi mi ever ni mi mind láti yẹ kúrò nídìí ẹwẹ ọlọ́run bá rí inú mi kò sí nǹkan tí mo fẹ́ fọkọ ẹ ṣe kò sí nǹkan tí mo fẹ́ fọ ọkùn dọ́là pọ̀ ṣe mi ò ní any feelings fún ọlọ́run inú mi. ó ní mi lára. okay do you know what. ó jẹ́ káyé sú mi. Kofi, ó jẹ́ kí n máa rí friendship in another way. You are giving me so many reasons to regret my life knowing you. Do you know what? Do you know what? We can sort this issue out amicably. How? A kò ní láti gbọ́ra wa yé ni. See, try láti understand me. Uncle Dolapo, your husband, is the only <laughs> man. Ọkùnrin ẹyọ kan tó lè jẹ́ kí n ní at least ọmọ ẹyọ kan ní ayé mi. Ṣúrí tó bá jẹ́ pé o kàn lè gbìyànjú nínú ọkàn ẹ kó rojú kó mú mọ́ra kó kàn jẹ́ kí Uncle Dolapo kó kàn bá mi ní àjọṣepọ̀ lẹ́ẹ̀kan péré sórí tí ọlọ́ba tún máa wá bá wa ṣe kẹ̀kọ́ yẹn báyìí kó jẹ́ tìǹtìǹ ní báyìí ló rọra dọ́ọ̀pù sí kó tó fi dọ̀mọ́ kó fi dọ̀mọ́ ọmọ ni mo fẹ́ mi ò fọkọ̀ ó géètì ni mi fẹ́ ọkọ ẹ̀ mi ti ẹ̀ fọkọ mi gan ọmọ gangan ni kókó ọmọ ni mo fẹ́ tí n bá fi lè lóyún báyìí péré wàláì àláì wàláì tàláì wàláì mo fi gbogbo ìgbésí ayé mi mo fi gbogbo ìgbésí ayé mi mo fi ń búra fún ẹ pé láyé tí ayé yìí máa fi parẹ́ mi ò ní súnmọ́ sàkání ọ̀pẹ mọ́ wàláì òjijì mi gan lásán báyìí o ò lè rí lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. ṣàánú èmi náà. ẹ̀kọ́ ẹ̀kọ́ péré ṣé wèrè ní dọ́lápọ̀ ni is it is it dumb tí máa fi sọ fún pé kí o get intimate pẹ̀lú best friend me, don't you get it how possible is that. do you know what eh? um, ìtùnú eh? kò sí nǹkan kan tí ò possible nínú rẹ eh? at this point the only thing the one most important òun ni agreement yẹn ṣòro tó bá ti accept it, kí say lọ ṣe kínní láti inú ọkàn wa ṣòro bó ṣe máa possible bí ó possible ọlọ́run bá wà mọ̀ ṣe. ẹ̀rọ mi ti fẹ́ ti sún mi sí abẹ́rẹ́ mi sí lórí ya mo tiẹ̀ wá yé mi yìí tí mo fẹ́ ṣe mọ́ báyìí tí n bá ní kí n dákẹ́ kí n máa wo Dọlápọ̀ nírun. Tó bá lọ ṣẹ̀fẹ̀ inú ẹ̀ ńkọ́? Sìstá mi dè ni mo lọ bá tí wọ́n fún mi lọ́díẹ̀nsì. Ká lọ tí ẹ fún mi lọ́díẹ̀nsì ni, ṣèbí èmi náà máa tún gbọ́ opinion ti wọn. Mi ò ṣẹ̀dẹ̀ ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Ah, tí wọ́n bá ń jó ẹni tó ń jọ́mọ ẹni, tara ẹni la kú máa kọ́gbọ̀n sígbà tí mi ní lọ ṣe nǹkan tó rẹ́ mi ní ìwà ṣe. lórí mi ọbẹ̀ ò I'm very sorry about this. I know it's not easy. Mo mọ̀ nínú ọkàn pé o kàn ń gbìyànjú ni. Kò easy rárá. Tó bá jẹ́ èmi náà ni, ó máa dùn mí jù báyìí lọ. Kò sẹ́ni tó máa fi abẹ́rẹ́ gún lára tí ò ní ta lára. Mo fẹ́ kó jẹ́ ká jọ gbà wípé bóyá kádàrá wa méjì lè lọ́nà ṣe kọ́ ọ nípa kò ṣe ní just please try as much as possible to take heart okay. ọlọ́run bá rí inú mi pé nǹkan tí mo fẹ́ ṣe kò wá láti inú mi rárá bọ́ kí ni nǹkan tí mo fẹ́ ṣe èmi náà ṣàdánlọ́mọ láyé so please jọ̀ọ́ tó lọ́ọ́ then ó ní nǹkan kan tí ó ń wá sí mi lọ́kàn kó tó di pé ó sọ̀kalẹ̀ yẹn tí mo fi pé ká sọ̀tẹ̀ out ń ṣe kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ yẹn okun kínní yẹn kàn wá sí mi lọ́kàn ni pé ṣáàmù obìnrin lèmi àti ẹ̀ irú àwọn nǹkan báyìí tó bá dẹ̀ di pé bóyá èèyàn ń wọ́ ọmọ possibility wà. Wow i'm not i'm, I'm not saying it pé bó ṣe máa rí nìyẹn but i'm just you know ó kàn ìròyìn kàn wá sí mi lọ́kàn ni pé ó mọ̀ pé possibility wà kìkì nìyẹn máa fẹ́ dúró lẹ́ẹ̀kan lè ó lè ó lè ma, ó lè má ó lè má jìnnà so but i pray ọlọ́run bá rí inú mi àdúrà tí mò ń gbà látàárọ̀ ni mo gbàdúrà pé kọ́lọ́run bá jọ nínú àánú ẹ̀ kó jẹ́ pé ẹ̀kan ẹ̀ kó dòun ìwọ gan ìwọ gan ṣáà máa bá mi fi sínú àdúrà pé so that I won't have the cause to go back to your husband. Fẹ́ràn mi, you and your relation ṣé kò dúró. ọ̀rẹ́ mi put your mind. kò ṣe mí mọ̀ ṣe mí ó ṣàgbára mi and i'm just saying this pé tí ò bá lọ dúró nǹkan ìbẹ̀rẹ̀ ó ń oníṣẹ́ eh? but it's okay. Let's just pray that. He's waiting. Oh my God. Thank you. Ẹ̀gbọ́n wọ́n wò bí kẹ́ ẹ try ìdìbò ẹ̀yin náà wò láàrin wákàtí náà ọmọ àdàkù lọ tó bá jí a máa test gbogbo test a bá fẹ́ ṣe a máa ṣe lórí ẹ̀ a dẹ̀ máa tún check ẹ̀ máa rí pé kò sí nǹkan tó ṣe òru mi ò mi fẹ́ sọ ojú mi sọ yìí lọ torí pé ní ìlànà wa ìpàdé mò ń bá yín sọ yìí kò yẹ kí n máa bá yín sọ rárá kò bá ethics ṣe wáyé mu You understand? Um, doctor, ẹ má bínú. Tí máa so. pé nǹkan tẹ́ ń sọ ó yé mi tààrà irọ́ ni mo pa. Lórí ọ̀rọ̀ ọmọ Ṣìndára tó jẹ́ ọmọ mi tá a dẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀. Mo nígbàgbọ́ pé kò sí nǹkan kan tí mo fi pamọ́ fún yín lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹ̀dẹ̀ tí mọ̀ mí látọjọ́ tó ti pẹ́. Àwọn tá à ń sọ ṣe hospital ń bíbá náà ni mo bí sí láti ìgbà yẹn náà mi ì dẹ̀ lọ síbòmí ìbíbá náà la láti wá ń gba treatment ìbíbá náà là ń wúlò sí ní gbogbo ìgbà. ọ̀nà ọ̀pọ̀ mi wò lè wá fẹ́ kí n gbà lọ àbí hospital mi wò ló bẹ́tà tọ̀dọ̀ yín tẹ́ tó fẹ́ kí n lọ. sista fẹ́ràn mi nǹkan tí mo bá yín sọ yìí kò ìlànà wà ọ̀fà yìí gbà ṣe understand? wọ́n mi yín gan màá wọ́n máa wà nílé. tó máa wà nílé mo ìbá yín sọ̀rọ̀ yìí màá fẹ́ kẹ́ kẹ́ lọ rí wọn kẹ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí kẹ́ sọ fún wọn bí ayé wọn ju bí mi ṣe ń sọ yìí lọ sọ á ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. máa ń ṣe báyìí ẹ ṣe bákan náà tún ní. ẹrù wo bákan náà ni eléyìí tó tiẹ̀ wá ń sọ ọlọ́tẹ̀ kò yé mi ìṣe ni dókítà ni ẹ kémi lọ fọ̀rọ̀ ẹ lọ́wọ́ àgbà kémi lọ fọ̀rọ̀ ẹ lọ́wọ́ àgbà ọmọdún mélòó ọmọ oṣù mélòó ni kí n bá fọ̀rọ̀ ẹ làgbà kiri. fọkàn ẹ balẹ̀ ṣé kò ṣáà kankan tó ń ṣe ṣọ́ṣà wà lọ́sibítù mẹ́ àá làgbà fọ̀rọ̀ làgbà mọ́ mọ́ jẹ́ kí gbé gbàgbé mo ń bọ̀ mo ń bọ̀. mọ́mí ẹ ṣe kíá ẹ ṣe kíá. Rámú Rámú mo ti ń dẹdú látàárọ̀ ṣé o gbọ́ pé mo ń gbé ẹ ni. ibi ìtòrí ẹ̀ náà mo ṣe dúró di ọ̀ṣọ́ tẹnu ẹ̀ kó o pọ̀ tó tó fẹ́ pò kó jẹ mọ́ lọ kí ló bàjẹ́ lára ẹ̀. ní sùúrù ah, ah, o sábà pé mo nífẹ̀ẹ́ rẹ̀ yes everyday ni mo wá dream of you yes so ìfẹ́ tí ń pa mí lórí kò jẹ́ mi tiẹ̀ wá nílà káyè kankan mọ́ torí tiẹ̀. o lè ní. yes because i love you. Mm, so fẹ́ gbọ́ fẹ́ pé tó owó ni owó wa o má jẹ́ kí láti ṣe fún ẹ o yes àti pé mo ní ọ̀rẹ́ kan studio ló ti ń ṣiṣẹ́ ó ti sọ fún mi pé òun lè bá mi yọ làyẹn kúrò tó máa print fọ́tò mi jáde tó máa dàgbé pé mi kọ́ là kankan màá ṣe rí finance of looking of fine boy mi yes tó ayé pé tìyẹn ni tẹ́rù bá ń bẹ pẹ̀lú family ẹ̀ o lè mú fọ́tò mi lọ pẹ́yìn tó fẹ́ fẹ́ rè ọmọ kan ní rí làbẹ́ so ti yé abádẹ́fẹ́ ọba dọjọ́ wẹ́dí màá múra bí lágbájá. ẹ jọ ẹ jọ sà kí ni kókó ń tẹ́ fẹ́ sọ gan kò tó rí yín ti burú mọ́ tilẹ̀ kí lẹ fẹ́ sọ ó sì wí tẹnu ẹ kó kí n bá tèmi lọ ṣé ẹ fún ọ ni. nù tí bá ṣàlàyé ọ̀rọ̀ fẹ́rẹ́ ọ̀ pé nù bí ẹ mo gbọ́dọ̀ yẹ kó wà calm down ó ti yẹ kó lè láyè wà listening of hearing now i'm a furniture worker yes mo dẹ̀ ń gbaṣẹ́ ní contract ńláńlá so anything tó bá fẹ́ i can do for you yes tó bá fẹ́ mi fọ́dún kan tó bá ti fáìn ju bó ti wà tẹ́lẹ̀ lọ tó rọ̀bọ̀ tó wà bọ̀ gínà faso kì í sori burúkú. ó sì sori burúkú náà orí burúkú náà ó ṣe kódà ó ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣe wọ́n ṣépè fún ọ ni mo ní ṣe ń ṣe fún ọ ni ṣé nǹkan mi ò sí ń bẹ̀ orí ẹ̀wà burú ni ẹ̀ kí ni ha kílò kílò kílò yàgbàdo dún ẹ lẹ́nu sọ ẹ ṣe ẹmọ ètò ẹmọ ṣàwáwù yìí ṣe èmi èmi fúnra mi fúnra mi ẹ ṣe ọpọlọ yín ò pè rárá tí ìbá ẹ pé ọpọlọ rẹ kò pé ó dúdú ìwọra dáadáa bí ọbẹ̀ ọlọ́kà yìí o sì ti bọ̀ láti sin lọ́gán o ti sórí ibú. Ah, kí ló fẹ́ pè é. ó ní yí ọmọ ní kò ní dá o tún sọ̀rọ̀ tani tani tani tani jẹ tájà ń jùrù o tún sọ̀rọ̀ láíláí yẹ tó bá tún rí mi kọjá tó bá ṣe rá tàbí tó mọ́ lásán gbọ́dọ̀ ah, gbìọ́ ìwọ́n rádà àdó kókó sí lọ́jọ́ ẹ. èmi wo mo ti máa gbóyà ìdí tí n bá ha máa jọ jẹ wo wà pregnant o. ìwọ kí ni bẹlá kí ló bẹlá bẹẹ tiẹ. mo ní kí ni nǹkan tó gbé sábẹ́. ẹrù wà lẹ. kí ni olómi bíi tọlọ́kùn tó gbé sábẹ́ tó rò pé orí nǹkan ṣé nǹkan gidi lélẹ̀ ṣọ́ọ̀tà kárí ńgbà náà. Eh? ká mọ wéètì rẹ. kí ni yọ kí ni mi ta láìsí pé mo ṣe gbogbo night. Eh ọ̀rọ̀ rẹ ti yé mi ikú tó pa bàbá ẹ̀ lọ́lọ́run gbogbo ikú tó pa bàbá láti gbọ́ èyí bàbá ṣe bá ń yà alẹ́ alálẹ̀ obìnrin olóbìnrin náà lọ ká mọ́lé tẹ ìlú mọ́gòtò ikú dànù ìwọ náà tó fẹ́ ra wọlé e-, ebu ara ṣe ebu ara ni ebu ara ebu ara ni torípé mo nífẹ̀ẹ́ rẹ ni o ìfẹ́ wèrè o tá nífẹ̀ẹ́ o. Ah, I love you small àbíkọ àbíkọ àbọ̀ ní jèrè mo ní bàtà ó sì òfò onídàáfó eléré ibù. mọ́mí kí ló ṣẹlẹ̀ ìbọn nìkan tẹ pè mí wá bí nítorí ẹ̀. òótọ́ ọ̀rọ̀ náà ó ní nǹkan tí a ṣe pè é wá bí. Hmm ọ̀rọ̀ ńlá la ṣe ti torí ẹ̀ pé lágbára ọlọ́run ò ní dààmú ọlọ́run á máa bá mi wà pẹ̀lú ẹ̀ ó ti ń bá wa bọ̀ tipẹ́ ibi tó dẹ̀ yìí ń bá wa lọ yìí jì ọlọ́run á gbogbo wa débẹ̀ lágbára ọlọ́run ojú ò tí ẹ o àmín inú ẹ máa dùn ó máa ráyọ̀ o àmín àánú olúwa ò oòrùn tó ràn bí mo ṣe ń wòye ó taṣọ gbẹ inú wo náà máa dùn lágbára ọlọ́run ó máa ráàánú gbà lọ́wọ́ ọlọ́run ó ní ṣìwà wo ohun tí ò ń ṣe tiẹ̀ wọ́n ní gbélé ẹ lọ́wọ́ o ò ní pàdé àgbákò àgbákò ò ní dẹnu ọmọ ẹ. wọ́n ló ṣẹlẹ̀. Ah, tó ṣẹlẹ̀ rí ọmọ ẹ. ẹ mọ̀ pé mi ti bímọ àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ọmọ ẹ̀ náà ni. ẹ máa là ẹ lọ́mọ fẹ́ràn mi. kí ló ṣe. ó ń ṣe mẹ́wàá bó ṣe wà yẹn ó lè tẹ́jú lọ gbáre tó máa dákú lọ gbọ̀nàgọ̀dọ̀ bíi bíi wákàtí márùn-ún. ọmọ ọwọ́. bẹ́ẹ̀ ni. Ah, gbé lọ sí hospital. oníṣẹ́ ah, ọ̀rọ̀ hospital àti gbé lọ hospital àti ṣe gbogbo ẹ̀ wo wákàtí mẹ́wàá ń gbà mí á dijú lọ gbọ́nrọ́gọ́dọ́ ni á dẹ̀ máa mí ẹ̀ eré pómi á dẹ̀ dijú lọ báyìí ẹ dẹ̀ máa gbọ́ mí mí ẹ̀ níta. ẹ kí wọn lè tẹ̀dí mọ́lẹ̀ ẹ gbé lórí alágbo tó hospital ò bá lè ṣe. bẹ́ẹ̀ láti gbé lọ ṣùgbọ́n lóun ti wá ṣàánú wa àti rọ́nà àbáyọ ìyẹn ló ṣe kàn wọ́n la ṣe pè é ká ṣàlàyé fún ẹ kó gbà wá torí náà. iye tẹ bá fẹ́ tẹ bá fi pé mo lè fi assist yín máa fún. ọ̀rọ̀ owó tiẹ̀ kọ́ ìrànlọ́wọ́ tó máa ṣe fún wa òun ni wípé ibi tá a lọ wọ́n sọ wípé ètùtù ni bàbá ọmọ yẹn máa gbé bàbá ẹ̀ náà ló máa gbé ètùtù yẹn la ṣe ní ká sọ fún ẹ kó jọ bí bàbá ẹ̀ ṣe máa wá gbé ètùtù yẹn ó ní kó yọ̀ǹda fún wa. ẹni sọ̀rọ̀ ibo ni mo ti rí yín gan torí ọlọ́run ibo ni mo ti rí ni kí ló ṣẹlẹ̀ ah, eh. ìtùnú ìtùnú tuntun ọlọ ṣàánú mi ṣàánú mi bàjẹ́ káyé mi bàjẹ́ má yẹ kí tèmi pé mi ìfẹ́ nǹkan látọ̀dọ̀ ẹ mi ìfẹ́ nǹkan látọ̀dọ̀ bàbá ọmọ yìí ìtùtù nìkan náà ní ṣàánú mi tí ẹ bá mi rò bẹ̀rẹ̀ gbogbo wàhálà tèmi àti ẹ ti jọ ṣèbọ̀ lárí ọ̀rọ̀ ọmọ yìí tó fi dẹni tó wáyé má jẹ́ kó gbé ṣàánú mi mi ní kankan tí mo fẹ́ fọkọ ẹ ti ṣàánú mi tó rọ lọ. fẹ́mi mi ṣé wàá fi mí lẹ̀ ṣá ṣé wàá fi mí sílẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ṣé mo wọ́n rán mo lè sọ̀rọ̀ yín sí mi ní kí ló dé ẹ bẹ̀rẹ̀ látòrí pé ẹ kinní kan ló ṣe kinní kan kí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tẹ fi ṣe tó tó fi gbọ́kọ̀ mi nìkan pọ̀ tọmọ yìí fi wáyé ọmọ wáyé tán ẹ tún lélẹ̀ ṣé bó tiẹ̀ nígbà òun ní bá mi sàn kankan tó tó ní ṣe pẹ̀lú ọmọ yìí mo ní fúnra mi kí ló dé ẹni mi lára ẹ wọ́n sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ láàrin mi àti sọmọ yìí ní bàbá mọ́mí kò ní bàbá ah! ọkọ̀ kò ní bàbá ọmọ yìí ò ní bàbá gẹ́gẹ́ ọmọ ọmọ yìí ò ní bàbá. kò dé ní bàbá ẹni tó bá ń padà pẹ̀lú lórí ọ̀rọ̀ ọmọ yìí máa ṣépè burúkú fún ni. kò ní bàbá o ẹ sọ fún wọn bí tó ti sọ fún yín pé kò ní bàbá bàbá ẹ ti kú. ó ní bàbá má ṣe bẹ́ẹ̀ ìtùnú. ìtùnú mami mami mami mami kí ni a máa ṣe é ṣàánú mi ah. mami ìgboro fojú sùn yẹn ṣàánú jókòó ẹ̀gbọ́n jókòó ẹrẹ ẹ mọ̀ wípé kò sábùjá lọ́rùn ọ̀pẹ kò sọ́nà àbáyọ mi kò sí nǹkan kan mi kò sí ìrètí fún mi mọ́ láyé. wọ́n ní kò nu ojú ẹ ah! ìrètí ní ìrètí tó ti gbé dání kò sí ní tó máa gbà lọ́wọ́ ẹ ah! ìwọ fílẹ̀ filẹ̀. ẹ má jẹ́ kí tèmi pin lójú yìí o. kò lè pin. ẹ má jẹ́ kí tèmi pin lójú yìí o. ìtùnú ló ń bínú jáde báyìí kí tèmi pin lójú yìí o. ẹni kò ní pin ah, má gbomi jẹ́ lójú mi o mo mọ tí mo máa ṣe o ó ṣe tiẹ̀ ní filẹ̀ ah, ọkọ ẹ máa ṣe ọ̀ọ̀. Ah, ọlọ́run kí ni mo kóra mi sí yìí o. Ah ṣé mi ti finá sábẹ́ òrùlé sùn báyìí ẹni a ní kó kí ni lẹ́yìn ó ti fẹ̀gùn sọ́wọ́ ẹni àbá fọ̀rọ̀ lọ́dọ̀ alárùkà ẹni agbójú òkun lé ò máa jẹ́ ní agbá ooo bẹ́ẹ̀mí ti lẹ́ra mi kúrò nílé báyìí mo gbìyànjú kó lè dá ní omi ìmọ̀ pé ibi tó máa báyọ̀ nìyí ooo olúwa o ta mo fẹ́ ro tèmi fún ta ló fẹ́ bá mi gbọ́ etí wo ló fẹ́ fi bá mi gbọ́. Ah! ìtùnú kí n má pọ̀rọ̀ fún ẹ ọkọ̀ kù kí ló dé ajúkọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nínú rí ẹ ó lè jẹ́ kí n gbọ́ alábàjọ tó wá dé lọ́jọ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ lẹ̀ fún mi ẹ̀ẹ́ká ẹ̀kọ́ mọ́ wà láyé ni wọ́n ṣe báyìí èmi ṣe báyìí ìwọ mọ̀ pé gbogbo wàhálà tí mi ṣe lórí ẹ gbogbo advice mi fún ẹ ibùjókòó ni mò ń rà fún ẹ ẹ wá da gbogbo ẹ̀rù ń sìn ó dálẹ̀ tán ìwọ wá ń wá sọ́dọ̀ mi sìn ó gbẹ́rọ̀ gidigba àbá mi nílé. sista mi sẹ́yìn kò lè fa gbogbo ẹ̀rù. èmi. èmi lè fà á. lọ́nà wo. ìjọ tí mo wá bá yín hmm. ṣe bí nǹkan tí mo fẹ́ wá bá yín sọ lélẹ̀ ìgbà tó ìdẹ̀ fún mi lọ́díẹ̀nsì ó padà sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó fún mi ní listening yẹ. Eh, ṣé kò tó wá ṣe yẹn ló wà gbogbo sùúrù tí mo ní kò máa ní yorùbá ara mi ni mo ṣe fún ní wọ́n ni mo ń ṣe fún kó lè gbélé ọkọ ni ẹni gbogbo tí ẹ kọ́kọ́ fi gbogbo yẹn lẹ̀nà kó tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kó tá máa ṣe ń sìn ní wípé má béèyàn kankan fa wàhálà o má béèyàn kankan fa jọgbọ̀ ṣàfoníkàlùkù lẹ̀ láyé wọn níbi tó wà yìí èmi á pe pásítọ̀ kí pásítọ̀ wá rí mi má ṣàlàyé gbogbo ẹ̀ fún pásítọ̀ pátápátá nǹkan tí pásítọ̀ bá ní ká ṣe má jẹ́ o gbọ́. má ló ń bọ̀ lè. wo ẹ lo má béèyàn kankan fa wàhálà títí tọ́lọ́ ọmọ fi bá a tàn mọ́lẹ̀ sí nǹkan tó tó bá wálé. má bà mo sọ fún ẹ o mo sọ fún ẹ o kúrè gbà. kí n máa lọ. tètè máa lọ. abáyọjá o fúnikàlùkù náà níbi tó wà o. dáàdì àlejò àlejò kádàrá o. ẹ ṣe rí gbogbo àlàyé nínú ṣùgbọ́n mi ò lè sọ wípé àbúrò yẹn ló jẹ̀bi mi ò dẹ̀ lè sọ wípé ọkọ àbúrò yẹn ló jẹ̀bi. wọ́n ní àdúrà lọ́pá kristẹni èmi àti yín níṣẹ́ ṣe bẹ́ẹ̀ èmi kẹ bẹ́ẹ̀ ẹ wo màá fẹ́ kémi àti yín ká lọ sínú àdúrà àtàwẹ̀ ọlọ́jọ́ méje mo mọ̀ pé tá a bá máa fi parí àwẹ̀ àtàdúrà yìí ọlọ́run á fi ìṣèpáyà wọn wà lẹ́yìn àwẹ̀ ọlọ́jọ́ méje àtàdúrà yìí nǹkan tẹ̀yìn bá rí ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tèmi náà bá rí màá fi tó yín létí mo mọ̀ pé ọlọ́run máa gbogbo. ẹ ṣé mo dúpẹ́ sá pásítọ̀ ìgbà wo la máa bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà yìí. Ah, <laughs> Eh, kò sígbà tó yá yín tí ò yé mi. Eh. Eh, nǹkan tí mi rò ni wípé bóyá kémi fi wíìkì kí n fi pèpè ara mi sílẹ̀ fún ká lè bẹ̀rẹ̀ bí àbí next week. Ah, it's okay ẹ mọ̀ pé àwẹ̀ ló ń jẹ àwa pastor ìgbà tẹ́ bá ti sọ pé ó yá ló yé mi náà. ẹ ẹ ẹ rà mà. mo ti gbọ́ kí n bá ti dé màá jẹ́ kẹ́kọ̀ọ́ ó ti yé ẹ kíní kan ní mo ní kí n gbìyànjú láti ṣàlàyé kò yín o ṣe rí màdámù nǹkan kan bẹ kó jẹ́ pé ó jẹ́ yìí síkírìtì kẹ́ ẹ̀ fura sí. kí ni nǹkan yẹn. ha ṣe rí ìdìbò ni olórí púpọ̀ ọmọ ni kẹ́ ẹ bá rí bó ṣe mọtí ọtí ẹ mọtí kó bá mọtí yóò bẹ́ẹ̀ ìgbà mìíràn a kàn máa làtàrọ̀ òdìdí àdìbẹ́ ni ó yá kẹ́ ẹ bá pàṣẹ kó kẹkàn fún ní ọ́dà kẹ́kẹ́ gbé mi lọ síbi tí mo mẹ́ lọ kẹ́dẹ̀ tó gbé mi padà ṣe pé yìí ni a jẹ́ kí ọ̀sẹ̀ kéé tètè ìyá mẹ́ nǹkan wọ̀nyí kì í ṣe àyíkó yìí rí i. kó o lọ pa kó o gbé ẹdí pa ṣé wàá rí ibi tí mo rán yẹn mi ní fún ẹ lówó ọ̀kadà anybody ò dẹ̀ gbé ẹ lọ wàá fẹsẹ̀ rìn lọ́bẹ̀ yẹn wàá padà bá ti wá ń padà bọ̀ I wa tender resignation letter hmm. kò mú dání because from this moment iṣẹ́ ti tán nulẹ̀. Madam, ṣe rí nígbà mìíràn èmi ni mi yéé miscalculate èmi gangan ni mo mẹ́mọ́ tẹ́ ah ìjẹ̀bú èyí gbóòórùn ọtí rí <coughs> màdàmú ṣe rí bí kí mo wá mo ti yó ọtí ló mi pa mí kí mo mí sọ̀sọ̀ kó sọ̀ lẹ́nu ìjọ torí ọlọ́ọ̀ ìmọ̀ jẹ́ kí n lọ bí yéé ah madam ìjẹ̀bú sọ́nìyàn níbi kí jẹ̀bú sọ́ọ̀nù yàn dé èmi kí mo ti dé kẹ́ mẹ́ràn mi rẹ̀ ẹ̀yìn kí n máa forúkú rìn lọ kí n bá ní dé ní sọ̀sọ̀. madam. ọ̀sẹ̀ mi lọ rí yẹ o. òde òṣè ẹ̀yìn mo ṣe ń rùn. ọ̀sẹ̀ mi lọ rí yẹ o. ó kàn pé pé nǹkan mọ tí òun fúnra rẹ̀ orí ẹ̀ rùn bí tòun o bó ṣe dúdú bí nǹkan tí mo. Huh? kú níbi tẹ́ ẹ wà níbi tí ẹ ti jẹ́ wàrùn ìwọ mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kí gbogbo làásìgbò tó dé báyìí ọjẹ́ rodò kọ́ lọ mú mi kọ́mọ tí ń bẹ́ńbẹ́ ọgbà dòkọ́ lálàáfíà ètùtù abàmì ńlá kan láṣẹ ẹ̀yìn lẹ́ àmọ̀ kí bẹ́ẹ̀ sí àbẹ́ẹ̀ sí báyìí. àkọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá ọmọ òun a fi inú yàrá kan a lọ rí wá àwọn ọmọge méje tí wọn ìmọkùnrin tí wọn ti dọmọge dáadáa a tì yàn mọ́nú yàrá kan pẹ̀lú bàbá ọmọ àwọn ọmọ tí mo wà ń wí lọ́mọge ìhòòhò golonto ni wọ́n wà a tì yàn sínú léhùn fọjọ́ méje wọn àtàn fìtílà lọ bẹ́ẹ̀ mi bá ti wá ṣe ìwúre ní àyín àánú ọmọ ṣèwúre lọ́hùn tí a bá wá ilé ṣe tí náà ọwọ́ kankan ọba fi lè kú ètùtù àkọ́kọ́ ti gbanú. Ah, ó tún kù. ẹ kù ó kù. bínú ọwọ́ wọn ọba ìwà kú tí ò kú tá a ṣẹ́gun èèyàn ìwọ àti bàbá ọmọ pẹ̀lú ọmọ ẹ wà wà nù yàrá kan fòdìdí ọjọ́ méje èmi ọ̀ máa bá àwọn ẹrú mọ́lẹ̀ sọ̀rọ̀ níyìn ìwọ àti ẹ̀ náà wà bẹ́ẹ̀ máa ṣàṣẹ láàrin ijọ́ méje kó tó tó bẹ́ẹ̀ ọmọ òun dìde ẹ̀yìn mi láwo èmi mọ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí gbọ́ gbogbo ìtẹ̀sọ yẹn kẹ́kẹ́ ìgbẹ́ kan ṣé o kò bẹ̀rù yín nítorí gbogbo ìwèrè tẹ kó kọ́ bí. ṣé o kò mọ bẹ̀rù yín ni èyí tẹ kọ́kọ́ sọ tó tó tó tó báyọ̀ lẹ́rù jù àwọn ọmọ ọmọ gẹ tó ti bàlágà tí ò ìmọkùnrin ẹ ti mọdé pẹ̀lọ́kọ mi. ní hòhò ní hòhò ẹ ṣèbí wẹ̀rẹ̀ lòun kò wá ní fọwọ́kọ̀ wọn ìyẹn lọ bẹ́ẹ̀ tá a bá parí ìyẹn tán ẹ tún ti wèrè eléyìí wèrè tó ti bí ọkọ tó wà lọ́wọ́ ẹ̀ kó lè ṣe kejì. Ah, ṣèbí pápá òbí lè báyìí. ayé gbogbo yóò rí tó padà wọlé ṣe é ṣì rè ni. ẹ ìtùnú ìtùnú. ẹ ẹ gbà mí ẹ jọ̀ọ́ ọ nǹkan mi ìtẹ̀bá máa bá wa ṣe sí òun ni kẹjẹ ká mú báyìí. bí èwo. ẹ bó ṣe ká fi ẹ̀fín kan bá sọ̀rọ̀. ìrọ̀ ìrọ̀ sórí ibi tá a dé yìí èèyàn gbọ́dọ̀ fi kankan bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ ah. àfi bọ́ bá tinú rẹ̀ jáde kí ọkọ rẹ̀ ó kẹjọ sùn papọ̀ nínú ilé òun. Ah. ọmọ bàbá kò lè ṣe ṣe ah. ìtúnú ò gbà kò ní gbà gbogbo kọ́ndíṣọ̀n méjì tẹ gbẹ́lẹ̀ ó ti le jù kò ní gbà kò ní gbà ẹ bàbá ó lè ó lè obìnrin odidi obìnrin méje tí ah, ayẹyẹ ní sùúrù máa mi obìnrin méje wọn máa wà ní hòhò pẹ̀lú ọkùnrin tó ti bàlágà ara ẹ̀ máa dìde. ètò ọ̀sán ní ìsinmi pé ká pé wọn àti ẹ̀ lẹ́jọ́ wà ní ilé ara rẹ̀ ó dìde. ẹ ṣáà pa mí ni àwọn bàbá ìjọ kí làwọn ṣe àwọn ọmọ ìjọ kí làwọn ṣe àwọn ọmọ ìjọ ó túmọ̀ sí pé bí wọ́n fẹ́ bá wà ní ilé ọ̀nà sókùtù wọn ni. ẹwọ yẹ kọ́ ni mò ń sọ mi ò lè lọ kankan mọ nídìí ọmọ mi ní kẹ́ bá mi wò sọ ọmọ ọmọ mi ló jẹ mí lọ. ọ̀sán àbújá lọ́wọ́ ọgbẹ́ o bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ mọ òun kú àfi kẹ́ lọ rí mọ bẹ́ẹ̀ sì gbọ́ ọmọ ìṣòro. ikú ṣe gbèsè láyé mi ayé mi bàjẹ́. tẹ̀lé yẹ tẹ̀lé yẹ. ti dá a padà.

ọlọ́run màá ní jẹ́ ó ṣe tán báyìí ó màá ní fi mí sílẹ̀ lọ́kẹ́. Hmm, hmm. mi ò lóbi kankan mi àbámọ̀ bá má ṣe mo wá ṣe é tán ó dáa pọ̀ ta ni mo fẹ́ rojú ara mi fún bẹ́ẹ̀ tí ẹ̀ wá yé mi mú ó wá dé gbìnrín ọ̀tẹ̀ bá a ṣe ń pa náà kan nìkan tún ń rú ẹni apójú òkun ló mà jẹ́ ní abamọ́ báyìí o nígbà tí gbogbo ẹ̀ wá tó ti ń dáàbò tó kàn ti ń balẹ̀ tí gbogbo eléyìí tún wá ń yọ irú kí leléyìí ọlọ́run o ò rán ni níṣẹ́ ẹrú odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé jẹ́ odò ọba ò dẹ̀ ṣeé kán lù ta ni mo fẹ́ fọ̀rọ̀ mi lọ ooo. ok tẹ̀sí o hmm? eh, ìjẹ̀bú ẹ má bínú o ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ mo wò pé àwọn tá a jọ ń ṣiṣẹ́ náà wọ́n ní làákàyè. ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó òyàn kọ́ra ilẹ̀ ọ̀sán wo olè. ìyàwó ọjọ́ fẹ́ àṣìlẹ̀. òsínú ilé tó ti bímọ bíi márùn. ọ̀rọ̀ rẹ̀ yìí. ó ya pílánì ọgbà tá pílánì ọkọ̀ ọmọ ó ṣe foundation ọkọ̀ lé wọn kọ̀ dé linted wọn kà á ọkọ̀ ọmọ ngbọ ọgbà ceo eh, eh. ọgbà ceo ọkùnlé eh, e ìsìlẹ̀kù ọ̀la ọwọ́ abọ́kọ̀ ẹ̀pẹ́ dádì wa ìfẹ́ ká kú sínú yàrá kan yìí o nǹkan kan ti ṣẹlẹ̀ níbì kan o kọ́kọ́rọ́ rẹ ẹnì sọ ń bẹ̀ mọ́tò ń bọ̀ àkó wọn láàárọ̀ ṣé kọ́kọ́ lọ. <laughs> sórí àkọ́kọ́ mo kọ́kọ́ ṣe kiri mo gbé òṣùbà rẹ nítorí sọ ọmọ bó ṣe pé ara mẹ́tẹ̀ẹ̀ta rè àwa dẹ̀ rí agbára ìjẹrẹ ẹ̀m dáná nù àná oríkì gan o àwọn rẹ̀ bá mi sọ fọ ìjẹ̀bú náà oríkì kó gbọ́dọ̀ fọ ogun àná oríkì ogun ogun yọ yóò yọ ọmọ ńlá hmm? ẹ̀ẹ́dì ọmọ olùkọ́sọ àtọ̀run sọlá onúkọ̀bìlẹ̀ jà ibi ni màá ti fàyọ sórí irú aya bẹ́ẹ̀ káyà mi kò sí àkóso fọ irú àwọn ọmọ ní tíátà rẹ bá mi ṣe wọ́n sọ fọ surprise brother happy birthday kí wọ́n ní ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀ọ́ àtìngà èmi nígbà o kó sọ fọ òun fẹ́ lá surprise mi má kó sọ fọ kó jókòó àwọn ará máa jèlè màdé kó àmàlà rí ṣédé àjọ má jẹ tá a gbà bẹ lọ àkúrẹ́ yẹn. ilé tọkọ. ẹ ọ fọ àwọn ọmọ aláìní. ìjẹ̀bú kọfọkọfọ kọfọkọfọ ah, ah. nkẹ́ jò mí nínú ọ̀rọ̀ rẹ ni pé ẹ̀yin ìjẹ̀bú lẹ́yìn pé oògùn kẹ́ gbójúlé kọfọkọfọ lẹ́fí bayé ọ̀nìyàn jẹ́ ah. agídí ti pọ̀ jù. asiri yẹn pọ̀. o bẹ̀rẹ̀ sí yà ká má sọ̀rọ̀ agídí sí ẹ̀kọ́ sọ ni. òbí òbí nínú kásùn ta ọ̀gá náà inú oníkúrú náà ọ̀gá pẹ̀nápù ẹ̀ ń gbogbo nǹkan lajá òní ti ṣe bí ọ̀yàn mẹ́fà inú onírú ayé ọ̀gá láàfin àfi ó làwọn onírẹ̀ sẹ́ ìjọ mọ́tò ti ń gbọ́ wa nàìjíríà kò káfíń lójú mi. Hmm. wo ẹlẹ́sọ̀ tí ń ṣe kínní tíátà wọn tẹ́tẹ́ o. máa lóore ban. ọlọ lókèsè ju kámẹ́rà lọ eh. ọkọ̀ gbárí hmm. hmm. tẹ́ ẹ bá fẹ́ tẹ̀sí ọlọ́run wò látara ẹlẹ́sọ̀ eh. ẹ̀yẹ jẹ́ twenty thousand ẹ̀kọ́ fifteen lọ́la àgbo kan sàn á ah. pẹ̀pẹ́ eh, bra bra ọmọ kò márùn sáyé ọmọ sí ọ hmm. torí mo ti rí rí ṣé ìbá mi yé gbẹ̀yàn ní agídí gbẹ̀yàn hmm. ní agídí kí ni mo pè é agídí agídí ọlọ́run ló fi rán yín nílé sà ló fi rán Oǹdó ló fi rán Èkìtì àwọn Èkìtì ah! lẹ́yìn pẹtísàn kíkọ. Ah! agídí tún ni ẹ̀bùn tọ́lọ́hún fún èkìtì. ẹ wò é ṣe bí mo ń bọ̀rọ̀ ọlọ́rin ni. ibo ọmọ aláṣọ òun sọ̀rọ̀ sí. kí kí ni wọ́n ṣe. n kì í máa ṣe ni mo ń ṣàlàyé kò yín ẹ ṣe mi mo ń kẹ dàrẹ́tì ọ̀rọ̀ kò ọmọ òròyé bí ẹbí bọ̀rọ̀ rí lọ ọ̀dọ̀ ọ̀jẹ̀bú ni àsọ̀dọ̀ orí mi lẹ́mi balẹ̀ n kì í mo ń ṣàlàyé ni pé ẹ̀yin kẹ́ ẹ jágbàlagbàlá rírà iye mm. irú ọ̀nìyàn kó bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ láti primary level kó yẹ gbìyànjú kó struggle kọ́lọ́rù gbà fún ó yá ti mi éjì bíi gẹ́gẹ́rẹ́ tó forty àyídẹ̀ ti mi lọ sí ẹ́ndì ọlọ́run dẹ̀ ti gbà fún náà ó yá rí obìnrin kankan lọ́ọ́ ń dá kó dáa jùlọ díẹ̀ mm. ó yá ló lọ mm. ó yá fẹ̀sùlé mm-hmm. ọ̀nà ìyá gbalẹ̀ kò ó ṣe gbúrẹ̀ ó tún yá gbìrì gbìyànjú lóyún ìgbésí ayé rẹ̀ oyin kò ń surprise ọkọ kò ń kọ́lé gidi fún. Eh. ṣé irú ọkùnrin ni kóbìnrin fẹ́ surprise rẹ̀ ṣé nípa obìnrin òun ni. ìjẹ ṣàlàyé ẹ má tún sọ̀rọ̀ mọ́ má tún sọ̀rọ̀ fọ má lẹ fọ tíìmù náà kó yọ anything bá má darúkọ má darúkọ fọ tíìmù. Eh, eh, èmi rẹ̀ nẹ́fọ́tì èmi rẹ̀ ah, nẹ́fọ́tì. èmi rẹ̀ nẹ́fọ́tì. wọ́n sọ fọ́tì mílíọ̀n àbẹ́rẹ́ mo ní kí ló yá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. yẹ́n láti begin at forty. ẹ eh, eh. sọ̀rọ̀ yẹn. ó oh, ti ẹ̀bẹ̀rẹ̀ báyìí ni. n'u yẹ bẹ̀rẹ̀ o. àmọ́ táwa ti wà ń bẹ àwọn nǹkan. mímọ̀ mi bẹ gbà lọ. Eh, ah, permission to fall out. sọ́wọ́n ah, bọ̀ kúrò lára mọ́tò nìjọ. mo ti sọ́wọ́n sọ kọ́mọ àwọn afárá tí mo tó sọ pé ebi rè náṣẹ ní kọ́ni bẹ́ẹ̀. o ṣe wa matrasi kò tẹ síbẹ̀ kò sùn. Ah. ẹ o bá láti gan mo ní kó má fara ti mọ́tò. sáré ṣígẹ̀tì fẹ́ni tó wà lẹ́nu ọ̀nà. sẹ́yìn àwọn àbẹ̀. o tún bí mi. ọ̀yọ́ nìyẹn bẹ lọ́nà ọ̀nà. eré mo ní o sá o. eré hmm. pẹ̀lú kọ́ndíṣẹ́ yóò ga irú nǹkan ló ń ṣe brain ẹ ò gbà sára yìí sáré kò lọ sí sáré lọ́pọ̀ move jàre. kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ wo náà o máa lọ sọ fọ àwọn òun ìyá alert. má bèrè ẹni tó wà bẹ sí gate. mo lè yàn wà lẹ́nu gate látàrọ tí gbogbo yín ò gbọ́. a máa ní dash service mọ́tò yìí àmì discuss lọ́rọ̀ yìí. Ah. ṣé àwọn ẹ̀ ń sọ. báwo ni jàre so sorry má bínú nǹkan tó máa ń ṣe ọpọlọ kàmọ́ yẹn ti. ẹ káàbọ̀ mọ́ ẹ rà mọ́. má bínú jàre. ẹ ṣìgẹ́tì wo. ìjẹ̀bú ok mẹsì ẹ padà rí. lọ́rọ̀ ìsìkí ṣẹlẹ̀. n ò rí kẹ́dì lọ́wọ́ yẹn tó gbé wọlé. ẹ mẹ́ mo sọ yóò sọ ọ̀rìjìnà àṣefẹ́ kí n rà. àwọn tó máa ń ṣe kìnnìún. ẹni tó gbé dání ń lo bátìrì irọ́ ni ọmọ rẹ mi igbó ni wọ́n tó mi lọ. má dá ìdí ọ̀sẹ̀ lọ. Ah, máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀yí lẹ́kọ̀ọ́. báwo ìdàlẹ́. abóde máa rí kà tó ṣe bẹ́ẹ̀ ní nǹkan kan ta sí lọ́pọ̀ lọ́sàn. ó dẹ̀ jí ní ọ̀rẹ́ ẹ̀ síta látàárọ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́. ọ̀rẹ́ mi jà yé mi ì tí ì ah, rẹ̀ pẹ̀lú àtìjà Oh yeah. Very fine Only fine mm. sir. Kí lorúkọ ẹ? Olúwaṣèdára ni. Olúwaṣèdára. <laughs> Fẹ́ràn mi. Ẹ ọ̀rọ̀ mi. Oh, very pleasant. Ó sọ fún mi kó bọ̀. Mm. Ah. Eh. Wo ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ọmọ èyí oh. náà ló gbé mi wá ó ní mo ṣe rò pé bí àkètì ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe bí àbí ọ̀sẹ̀ kan bíbà ọmọ yìí ọmọ ṣàdédé ké lẹ́nu ọjọ́ mẹ́ta ìwà ọ̀gá. ọ̀ní gbé jókòó náà àkókò ah. wọn náà ṣe gbé dání láì ṣe bíbí síta. irú ọ̀hún jẹ́ kó gbé dání kò tí lè dájọ́ kọ́. Eh, kò tí lè dájọ́. so ọmọ ẹ̀ mi mo tó dé ó kò ṣàmàmà ké ni tó bá ti wá ké báyìí ó ṣàmàmà pé big mommy big mommy big mommy big mommy big mommy ọmọ kékeré pẹ̀lú ìgbìmọ̀ mi ló ti ń sọ̀rọ̀. ó sún mi òun kó tí mo fẹ́ béèrè náà nìyẹn ń sìn ọmọ oṣù mélòó. kò ń ṣe pé ó tì í máa sọ̀rọ̀ dẹ̀ tàràbà ẹ̀ náà àmọ́ bó ṣe máa ń sunkún sunkún sunkún sunkún sunkún sunkún sunkún òun ni mo ṣe ń wò pé ah, ṣé kò ń ṣe pé ọmọ yìí ó mí sí i oh. bí mo mi <laughs> òun ni mo ṣe ẹ wọ́n tún wá ọmọ ilé tó tún wá yà mí lẹ́nu jù. Eh ọ̀rọ̀ tó máa kọ́kọ́ sọ tó tiẹ̀ ṣe clear díẹ̀ láti ìgbà tí mo ti bi ò ní dada dada da dada dada da dada. kí ni ìtumọ̀ dada. inú mi ń wò pé ṣé kò ṣe pé ọmọ ìfẹ́ dọ́gbọ́n máa pe dáàdì ẹ̀. oh my god. ẹ ò ṣe wá lọ gbé bàbá bá ẹ. dáàdì ẹ kọ. dáàdì ẹ wà nítòsí. wọ́n wà nítòsí àmọ́ iṣẹ́ àti àwọn sábàbí kan ó ní òjẹ́ kan ti ráyè ah. fararo. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. you missing your daddy you missing your daddy. Ah. ok ẹ bá ẹ bá ṣeré dáadáa. ọ̀ní ah, àpò ṣe ẹ̀kọ́. ọmọ yìí má bàa mi ṣeré kẹ ọmọ yìí má bàa mi ṣeré kẹ. Oh. ẹ̀dẹ̀ ní sùúrù kí ló dé kí ló dé tí gbogbo ní wálé ni mo kí ló wá gbọ́ mo ṣe ń torí ọlọ́run. ẹ kí ló dé tí wò ó bí mi pé kí ni mo wá ṣe in the first place kó tó máa rán mi tìkẹ́tìkẹ́ ṣé kò ní ní ìdí tí mo yẹ wá ni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ní bẹ́ẹ̀ dá wọ́n wọ́n ní bẹ́ẹ̀ dá bàbá mi láyé jẹ́ bàbá mi láyé jẹ́ wọ́n ẹ sori jọba gbọ́ àsìkò ti tó ó lè bá ẹ̀mí jà ó lè pa mí sáyé àsìkò ti tó láti sọ̀rọ̀ síta alápọ̀ ọkọ ni bàbá ọkọ mi ní alápọ̀ ni bàbá ọkọ mi ní. ọlọ́mọ ló láyé báládì ò sí nílé ọmọ wọn ni yóò jogún ẹ̀bùn èdò àkójẹ́ ń rí tèmi gbẹjọ ètò àfẹ́fẹ́ tèmi gbẹjọ àfẹ́jọ lára. Baba, kì la lọ́kọ̀ fe ba sáìkò ní lọ́kọ̀ mi ẹ̀rọ bàbá mi ní ìgbéyàwó ọlọ́pàá mi ní ọlọ́pàá mi sọ̀rọ̀ sá. bàbá kan láwọn fẹ́ bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà. bàbá o. wọ́n wà ń bẹ̀ yẹn mi mọ̀kọ́ tó fẹ́ bá yín sọ̀rọ̀ ni sà ó dì mọ̀ mí kẹ́ dó sà. ó máa wọ̀n ẹ́ kí n gbọ́. ni sà. ẹ jọ̀ọ́ lóde yìí. sà wọn ní sí sà kò ní pé mi fẹ́ tọrọ owó lọ́wọ́ yín mo dẹ̀ ṣe pé bàbá gan tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀mi ò mọ kó tó fẹ́ bá yín sọ ejò mo fi nǹkan tó bá dáwọ́ lé mo fi bẹ̀ yín mo fi èrè lẹ́dàá yín bẹ̀ yín ejò sà ẹ bá mi bá bẹ̀rẹ̀ lóhùn sà ejò sà ó mọ̀ mí kẹ́ dáwọn lóhùn sà. fún òun tọrọ owó inú òde tọrọ owó ejò sà ejò sà. ibi ló sọ fún wa. ó wà bẹ́ẹ̀ ni sà. wọn mọ́ rí o bẹ́ẹ̀ ni wọn sì rí ọ rí àmọ́ oore tó ń ṣe ń lọ fẹ́ kó ọ yọ àwàdà kí n rí ìṣípayá sí ọ kí n má lè sọ ìtàgùtàn rí tí fi ń wò bọ̀ bájà tí wàá bá rí sírú ẹ̀ tí ọba gbókọ̀ dáa ààyè tó yẹ kọ́ wà kọ́ lọ wà yìí bẹ́ẹ̀ ni ìwọ lọ́yọ̀ ọmọ pàṣẹ gbogbo àgbàlá yìí ọwọ́ ajé olórí ilé yín inú ẹ̀ wà ń dùn obìnrin rẹ ló fa ọ sẹ́yìn bẹ́ẹ̀ ni. Ah. ìyàwó mi. bẹ́ẹ̀ ni wá gbọ́ o ò gbọ́dọ̀ bá a jà o ò sì gbọ́dọ̀ bá lọ kún fáwẹ̀ àtàdúrà kó tún wá tẹra mọ́ sàárà àṣìṣe kò ní pẹ́ kò ní jìnnà tí n tó ṣòkùnkùn ó fi sí payá tí ọmọlẹ̀ kedere tó rìnà rí báyìí táṣìírí ó tú sí ọlọ́run ẹ bàbá ẹ sọ pé ìyàwó mi ló ń fà mí sẹ́yìn ó yẹ kí n ti mú jù báyìí lọ kí n jẹ ẹ dẹ ní kí n má bàjá kò sí èmi á lè dànù ni. wá ó tọ́ ni ọlọ́run ti rán yín sí mi ẹ ti jíṣẹ́ yín máa gbàgbé gbèsè tó yẹ kí n gbé. ó ṣe kí ni àjẹ́ ńlé ọ̀n sokoto ọ̀n sá lọ kàlàbà ń bò lọ́wà tó rí jẹ́ ẹlẹ́yẹ níbi ọwà yìí ó tún wá tóbi jù yóò wá gbé ọ wálẹ̀ pẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni ọba ta níjà ọmọ èké sí ọ a ní ọlọ́kún fáwẹ̀ àtàdúà kọ́lọ́hún ọba ó lè fi ọwọ́ ara rẹ̀ táàsírí rẹ̀ lé ọlọ́run sóòrò bó o lè mú ni ọmọ èké ń sí ọ kò jù bẹ́ẹ̀ ní lọ tí ọ̀ràn mi mo ti jẹun. ẹ ṣe bàbá ògbówódé orí ọ̀dọ́ èèyàn kí n wá o ò ṣe jálà lókè ọ̀sẹ̀ sanwó owó ẹ̀ á kú máa lọ sọ gbọ́. ọ̀fẹ́ la fi fún mi kìí sì ṣe pé nítorí owó mi jíṣẹ́ fún un àní o tún lọ́ọ́ tẹra mọ́ àánú ṣíṣe àti tọrẹ àánú àti ìtọrẹ tó ń ṣe ló jẹ́ nsọ́n tí mo rí ọwọ́ àlè pàdé òun bá rà o tàbí alágbe ò lè fún wọn ṣùgbọ́n èmi o ìlówó kan gbà lọ́wọ́ ẹ̀. ṣé Ọlọ́run ni jẹ́ àgbà. Pẹ̀lẹ́ o. gbọ́ mi àníkejò ìfarabalẹ̀ ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gan báyìí. Ah! Ah! ẹjọ́ ọmọbìnrin torí ti ọlọ́run ọba ẹ má ṣe kọ́kọ́ fẹ́ jọ ẹ ah! mi ẹjọ́ ayé ṣàánú ẹjọ́ tó ẹgbẹ́ mọ́ bọ̀ ẹjọ́ tó lọ ẹ lọ ẹ lọ. pásítọ̀ àánú mi ló pè o. wàhálà ti ṣẹlẹ̀ òun máa lù pa ni òun máa pa ni òun máa ṣe ọ̀rọ̀ yóò jẹ mi mọ́ o. ẹ ẹ ṣé bẹ́ẹ̀ ò jìnnà. kò jìnnà síbí ah, ẹ ṣe ewu ẹ lè fẹ́ kí bí báyìí ẹ lè fẹ́ kí Praise the Lord. Hallelujah. Eh, mi ò ní fẹ́ ka gbára wa lákòókò ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìyá wa tó jókòó yìí ó lè bá wa tán ìmọ́lẹ̀ sí ẹ wò ó ẹ má jẹ́ kó yà jù lẹ́nu. ẹ èmi àti sista Tọ́pẹ́ àwọnú ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje àwa mú mi rí i pé ìyá wa tó jókòó yìí ẹ̀yin lẹ lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ wò bẹ́ ẹ̀ bá fẹ́ kí sista ìtùnú tó wà lórí ìjókòó yìí kó pàdánù ọkọ̀ àárọ̀ ẹ̀ ẹ̀yin lè máa bá wa tan ìmọ́lẹ̀ sí nítorí pé mo mọ̀ yí pé ẹnúrú ẹ̀ lọ́mọ déédéé ṣe tí mo ṣe ó nídìí tèmi náà fi ṣe bẹ́ẹ̀ ṣé nígbà tí mo wà ní sisi mo ní ọ̀rẹ́ kan wa méjì náà ní wàtájọ́ rẹ̀ èmi wà ní oyún ọmọ mi ìtàn tí mò ń sọ yìí ọmọ mi yìí ò yìí tí ìdílé ayé torí mo wà ní oyún ẹ̀ ọ̀rẹ́ mi yìí à ń bẹ lọ́hùn ni èmi dẹ̀ ti lóyún ṣùgbọ́n nígbà tó wá di wípé ẹ̀bẹ̀ pọ̀ ló mú wa gbé ìgbésẹ̀ tá a gbé. ẹgbẹ́ náà ló kọ́ àkórí ayẹ̀mọ̀ kàbá ló kọ́ àpẹlẹ̀lẹ̀ onítàdé báyìí sọ́mọ̀ jẹ́ sórí ìwọ arábìnrin ìkìlọ̀ rẹ fẹ́yìn méjèèjì o sórí ọmọ oyún tí ń bẹ́ nù wọ̀ yìí tó bá ti bí ọmọ tí ìkejì rẹ̀ bá bí onágbọ́dọ̀ ọjọ́ fẹ́ra wọn o. kí kí kí kí torí kí ni bàbá àwífúnni kó tó dẹ́ni àgbàjàkadì ni. ẹ ah, eh, bàbá bá tó ṣe kínní ẹ sọ pé kò ní sí wàhálà kò ní mú kankan dání kí lẹ tún wá ń sọ yìí bàbá. Ah, kò tí ì sí wàhálà kankan ah. tẹ bá sì pàkìlọ̀ mọ́ kò sí wàhálà kankan. bàbá ẹ wò tábà wá ṣe bẹ́ẹ̀ nǹkan. ó léwu díẹ̀ o a jẹ́ pé ọmọ tí wọ́n bá bí tó bá jẹ́ pé ọkùnrin ni kò lè rí obìnrin fẹ́ láyé tí èkú tí wọ́n bá bí tó bá jẹ́ pé obìnrin ni bó ṣe wà kò lè rí ọkùnrin pè mọ́ láyé tí èkú. ah mo àfikẹ́ parí ẹ̀ mọ́. mo ṣoore ṣe bàbá mo ṣoore ṣe mo ṣoore ṣe. kí ni àtúnṣe wo la lè ṣe sí báyìí. Ah, kò sátúnṣe kankan bẹ́ẹ̀ kò sátúnṣe bẹ́ẹ̀ àfikẹ́ pàkìlọ̀ mọ́. bàbá àgbẹ̀ wa yí padà mi ò ṣe. kò ṣe é yí padà. ọ̀rẹ́ mi ṣorí gbogbo bó ṣe ń banújẹ́ má banújẹ́ ṣorí gbogbo nǹkan tí bàbá sọ lókè yẹn èmi náà understand kò sí problem ṣe ti understand èmi náà mo mo fira mi sí ṣù ẹ mo mo ṣe máa feel bọ̀ fọkàn rẹ̀ balẹ̀ gbogbo àdéhùn tí mo bẹ́ẹ̀ ṣe kò sí kankan tó máa yẹ̀ nínú ẹ̀ in fact tí bá ti lè padà sí state báyìí immediately ni màá ti máa create bí ìwọ àti ọmọ ẹ tẹ́ ṣe máa bá mi so that tèmi náà bá bímọ àwọn ọmọ méjèèjì wọn lè jọ máa ṣeré wọn á mọ ojú ara wọn so that nǹkan tá à ń plan á lè come to pass. ọ̀rẹ́ mi jọ gbogbo àdéhùn ẹ̀ má jẹ́ kó yẹ o. honestly má jẹ́ kó yẹ o. mi i promise you kò sí kankan tó máa yẹ ṣáà fọkàn rẹ balẹ̀ ṣó ti gbọ́n o ṣe gan mo appreciate you love you thank you thank you easy. mo ti ń gbọ́ ó Eh, eh, ẹ ok ẹ jọ hospital wo ló wà. ó kú fúnkẹ́ kú ẹ dẹ̀ ṣọ́ọ̀pù ti kú. Eh! tèmi bá mi tèmi bá mi tani má pè fúnkẹ́ kú fúnkẹ́ kú tó ah! ah! ayé mi o ayé mi o mi ṣé mi ìṣòro ṣe báyìí ṣé mi ò ṣorí ṣe bẹ́ẹ̀ ah fúnkẹ́ kú toyútoyú ah ah ah ah, ah ah ah ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà lẹ́yìn o ọ̀nà àbáyọ ni ó jẹ́ wá o ọ̀nà àbáyọ òun ni ká wá. bàbá bàbá ṣé kò ṣe kọ́ rẹ̀ ọ̀rẹ́ mi ti fi tiẹ̀ kó bá mi báyìí bàbá. kí mọ́tò ó ti fi tiẹ̀ kó bọ́ o. ṣé ó ti gbàgbé pé ọkọ ọ̀run ọmọ inú ti tiẹ̀ láfagídí pè wáyé sínú arábìnrin kejì ẹ̀ ah! ó ti wá kú toyúntoyún báyìí. bàbá ẹ sọ yẹn fún mi. wọn náà béèrè tẹ́lẹ̀ ah! kárí kó béèrè níbí ìbá sọ fún ọ ó béèrè kankan. ṣé o gbọ́ létí kó gbọ́dọ̀ mi ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní pé tí ọmọ titi ẹ bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbé wa padà síbí èmi ò wọ náà tí wọn bọ pé tí wọn dà sí. bẹ́ẹ̀ ni. ayé mi ayé mi tèmi bá mi. àwọn ní bàbá fọ́ bàbá ìjì ó gbé bàbá. nígbà tó wá ní kí ọmọ mi kó tó ẹni tó ní ọkùnrin wá gbé ká. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní parọ́ fún nìyẹn mo ní gbogbo ọkùnrin tó bá ti ń sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ èèyàn máa ń fọkùnrin ṣakọ nítorí ó mo tó ń parọ́ fún wípé nígbà tẹ́mi wà bí irú tẹ̀ máa ń fọkùnrin ṣakọ ni òun ló jẹ́ kí n rọ́kùnrin gidi tó jẹ́ bàbá ẹ̀ fẹ́ ọmọ mi náà bá gbà sí mi lẹ́nu ó wù wípé òdodo ọ̀rọ̀ ni màmá òun sọ ló bá mú lò ó mọ́rọ̀ mi lò láì mọ̀ pé irọ́ ni mo pa fún un ṣùgbọ́n gbà tó dá rẹ kù mo rí pé gbogbo nǹkan ìkànnà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ṣe ló tó ń peléke sí ó yẹ kọ́mọ mi ti lọ́kọ ó yẹ kí irọ́ tí mo pa ọkọ fi ṣe yìí kó tiẹ̀ ti wá dópin ah, bí mo ṣe padà sọ́dọ̀ babaláwo ni. ṣe rí nígbà tí mo tí gbogbo ẹ̀ rí bó ṣe rí. òun wá sọ fún mi jọ́ kan pé ọ̀rẹ́ òun ó wá ru ẹjọ́ fún òun tó dẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ọmọ tí mo mọ̀ tí mo dẹ̀ rí wípé ọmọ dáadáa ni èmi náà bá bá wọn tara bọ̀ agbébọ̀ àyanjú ọ̀rọ̀ tiẹ̀ a rí wípé ọkọ ẹ̀ kò ń ta mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń wò lójú ah, gẹ́gẹ́ bí abiyamọ kò sẹ́ni tó máa ṣe náà tí ò ní tara bí mo ṣe wá pé ọmọ mi nìyẹn wípé wo ìgbà tá a ṣe gbogbo tá a ṣe èyí tóun tí babaláwo sọ fún mi ni wípé àfi kò fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ ni o wọ́n parọ́ fún ni o ah! babaláwo sọ bẹ́ẹ̀ o irọ́ ni mo pa fún o. parọ́ fún ẹ parọ́ fún mi parọ́ fún ẹ. Ah! bọ́mọ mi ṣe gbà sí mi lẹ́nu nìyẹn tó di wípé ó lóyún fún ọkọ rẹ̀ ṣé wàá rí níbi tọ́rọ̀ gbèdé ṣé nígbà tọmọ yìí sick tí wọ́n sọ wípé wọ́n fẹ́ lọ gbẹ́bọ wọ́n fẹ́ lọ ṣètùtù ṣe kọ̀ọ̀kan mi mọ̀ pẹ̀ rárá èyí tí mo mọ̀ pẹ̀ ni mo sọ kalẹ̀ yẹn ìdùn ẹ ṣàbà mi bẹ kó má bínú. Ah, ah, màmá ẹ fi bà tèmi jẹ́ ah fẹ́ràn mi mọ́mí ẹ ti bà tèmi jẹ́ ó ti bá tètè jẹ mo lè gbá ẹ tó bá sọ pé ẹnì kankan bá tiẹ̀ jẹ́ mo lè gbá ẹ ìtùnú ẹjọ ẹjọ ẹjọ ẹjọ à. ó tara ẹ ni ṣó tó bá sọ pé nínú ilé ẹni la ti ń ṣé o ti rí nǹkan tó ń sọ báyìí tọkọ àtìyàwó bá wà tí wọ́n bá ní issues tó ní problem wọ́n sì máa solve ẹ̀ láàrin ara wọn ló yẹ kó jókòó kó máa bá àwọn sọ kò yẹ kó máa rojọ́ wọn káàkiri o ti bá o ti bá o ti bá help lọ́sọ̀dọ̀ wọn sí i. o ti realize mistake yìí o ti realize. ṣé tí wàá tóbi sí i. o ti rí kankan. mo ti realize mistake mi. o ti rí kankan. Eh. let me tell you something. bá mi gbé bá mi gbé. jọ jọ jọ. now tiẹ̀ ti finish my ó mọ̀ pé mi ò kí ń fi ọmọ ṣeré. ọlọ́pàá. eléyìí this is my biological daughter. àmọ́ ah, ah! mo lè máa gba ọmọ yìí. àgbà wàá gba ọgbà ọmọ máa ṣe gbogbo ọtọ yẹ kí n ṣe lórí ọmọ yìí. ṣe ilé yìí tí ọmọ yìí bá ṣe bẹ́ẹ̀ tán automatically ọ̀rẹ́ ìlera ìlọ́dọ̀ mi jù ẹ lọ. Ah! ẹ jọ sá ẹ jọ sá níbi tí ọ̀rọ̀ dé dúró yìí àtòun àtọ̀rẹ́ mi ní kọ̀ọ̀kan fún wọn ṣe wà ọmọ yẹn ló ń bọ̀. kọ́ sí ọmọ yìí tó bá pè mí lẹ́ẹ̀kan pé máa dá lóhùn lẹ́ẹ̀mẹ́wàá torí ọmọ mi wà lọ́wọ́ ẹ̀. àmọ́ tí mo bá rẹ̀ mí ní twenty times mi ní dáì lọ́wọ́. ẹ ah, ẹ lọ́kọ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ tọ́ ah, ah, ẹ tọ́ ẹ bá mi bẹ́ẹ̀ o ẹ bá mi bẹ́ẹ̀ bá mi. mo ti bá. bóyá ayé tí mo kọ́kọ́ wà yẹ ọmọ lójú ní àná. a mo dárọ̀ bí má. ee ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

bẹ́ẹ̀ sá lọ́dọ̀ kò mà ní kó sómi gbígbóná ẹ fẹsẹ̀ sílẹ̀ ń pálapàlapà abẹ́ ọ̀ráyé onísùúrù nìkan ló lè kógo ayé.